فاللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أسيقف مبادئ الله سبحانه وتعالى تتون شؤني وأتي يجويني à ń bẹ̀ gbogbo tí a ṣe tá fi rí ìyọnú rẹ̀ tí ó se ojú pọ̀nà àti rí ìyọnú rẹ̀ nínú ọgbà àlìjánà kọba adẹ́dà mọ́sà sí fún wa gbogbo tí ó mú dàkejì rẹ̀ wá kọba adẹ́dà kó yà wáyà pé ojú máa máa wà. ìkẹ́ni ìkẹ́yì tọba adẹ́dà bá ti fẹ́dà kí ni tí èèyàn fi ṣe zikrullah ìrántí rẹ̀ kí ni ìrántí ọba adẹ́dà dálé lórí kájúwọ́jú sẹ̀fófin rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú àníyàn àti rójú rẹ̀ rẹ̀ bó láti rojú rẹ̀ rẹ̀ iná ọgbà àlìjẹ́lẹ̀ sábà ní àṣẹ láti fi wojú rẹ̀ ọba adẹ́dà tó túmọ̀ sí ní wípé tí mo ṣe yìí ò mi ṣe torí nǹkankan torí tọba adẹ́dà ni kí n lè bá rí ojú rẹ̀ rẹ̀ ní gbangba ọjọ́ ọ̀gbìn ìdàríkìámù torí pé bá a ṣe rójú rẹ̀ lákọ̀ọ́kọ́ ẹni tó bá yọ́nú sí ní òròjú rẹ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì èwo ni àkọ́kọ́ òjíṣẹ́ lọ́sùn àrà ọ̀sọ́nà onígbà dá gbogbo wa ó kó ẹ̀mí wa ó kí gbogbo wa jọ sókè àràfà ọwá àdírẹ́sì gbogbo wa lójúkorojú kí ni àdírẹ́sì tó fún wa ó ní aláṣùbì rọ̀bíkú sékèèsè mi lọ́ba tó dáyìn tẹ́ẹ̀mà tẹ̀lófin rẹ̀ tẹ́ẹ̀mà sáfúnbínú rẹ̀ tẹ́ẹ̀mà sáré kẹ́rí ọ̀nù rẹ̀ tẹ́ẹ̀jù pájú sẹ̀fí àníbàlá ṣèyí dára ajẹ́rìsí àwọn kò sí bó ṣe rí jù báyìí náà lọ ajẹ́rì kí lọ bá abẹ́rẹ́ sọ ó ní àǹtakùlù yawm al-qiyamati inna kunna an hadha ghafilin kọ́mádìjọ́ gbéǹdẹ̀ alìkìyàmà nígbà tó bá kó gbogbo wa padà kó láyé pé ká wá jábọ̀ ká wá sọ wípé àrùn tí ẹ̀jẹ̀ tá a jẹ́ yìí. àwòtẹ́kùlù innama ashraka àbáhùn ẹ̀mẹ̀kọ́bù tàbí ká máa wà sọ wípé rárá àwọn bàbá bàbá tí wọ́n ti kọjá lọ àwọn ni wọ́n mú nǹkan míì ní tí wọ́n máa sìn yàtọ̀ sí wọ́ọ̀bá dẹ́dà òkúnnà dorí yẹtẹ́ mi bá àdíhùn àwọn awá lẹ́yìn wọn ni àmọ́ tó ṣẹlẹ̀ afàtùhùdíkùnà bí máa fàálẹ̀ muftirun ọ̀rọ̀ apá wa ń wó fìyà jẹ wá lórí táwọn tí wọ́n ṣáájú tí wọ́n ò táàmà kankan pa rẹ̀ ló fi jẹ́ pé gbogbo ẹ̀dá ẹ̀rí ọkọ̀ ọmọ jẹ́ wípé ọba adẹ́dà wà tọ́jẹ́ wípé àfi téèyàn bá fájí ní ó ní fọkànbalẹ̀ àfi téèyàn bá yẹra fún ìbínú rẹ̀ ní ó ní fọkànbalẹ̀ àfi téèyàn bá tẹ̀lé òfin rẹ̀ ó ní ọmọ mú fọkànbalẹ̀ wa kí lọ́ba adẹ́dà sọ ó ní àlàáfíà ẹ̀tẹ́ ti ṣíkẹ́ ẹ̀gbọ́ bizikrillah tatma'innul qulub pẹ̀lú ìrántí ọba adẹ́dà lọ́kàn máa fi balẹ̀ ìgbàtọ̀ ọba lé gbogbo ẹ̀tọ́ ọba lé gbogbo ẹ̀ lọ́wà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ìdààmú ti tán torí pé kí ni ó ti ẹ̀mọ̀ pé kò sí ipá kankan tó lè fà ọ̀ lágbára kankan àfọwọ́ òun wà jẹ́wọ́ bó ń ti jẹ́ fún ẹ ló fi jẹ́ pé gbogbo wàhálà ẹ̀dá kí ni solution rẹ̀ ìjùpá ti sẹ̀fófin ọlọ́run ìjùpá ju sẹ̀fófin ọlọ́run ọba tẹ́ẹ̀dá ọba ti jùpá ju sẹ̀fófin ọba adẹ́dà ó ti kọ lẹ́tà sí wàhálà tó jẹ́ pé wàràǹtẹ́sà ni ó gba ìsí rẹ̀ ẹ̀rí ọkàn ilé kó máa jẹ́ yẹn gbogbo gbà kó máa jẹ́ yẹn gbogbo gbà ọ̀sẹ̀ bí méjì lọ aké wá sọ́dọ̀ wa wípé ọmọ ìyá wa kan ọ̀rẹ́ wọ́n fẹ́ ti ṣe abẹ fún ní mọ̀dẹ̀níyà àbí àní ó ní ìdìbò kátà ní kíákíá ẹlọ́lá pẹ̀lú 250 500 lùkálùkù ṣègbìyànjú tó lè fò nínú kadara ọba adẹ́dà ó ti jẹ́ pé ọba adẹ́dà gbàtọ́ jápá ara wọn lọ wọ́n gbé lọ fi lasu ọba ti ọba fi kọ́mọ́bẹ̀ ẹ̀yìn rẹ̀ jẹ́ kọba àárọ̀ ọkọ rẹ̀ lójú àwọn ọmọ tí ó fi sílẹ̀ kọba mójútó wọn tí wọ́n bá ní kò ní di Ramadan tí ń bọ̀ yìí kò tẹ́ntọ́mọ̀ àmẹ́tẹ́ túkàn lọ fi jẹ́ pé gbogbo ògbà mùsùlùmí yóò máa múra rẹ̀ àmùgbà tí ọ̀yá wò àmùgbà tí ó yà kí ni èèyàn máa wá fi múra rẹ̀ ní nǹkan tí a lè kó èrè rẹ̀ lọ́hùn ìṣekíni ìgbín àwọn nǹkan tí a lè kó èrè rẹ̀ lọ́wọ́. kìí sábà rọrùn torí pé kí kí ló jíṣẹ́ lásọ̀lá àtọ́làm nínú ẹgbà wákà wọn nígbà tí ọba adẹ́dàdá àríyànnà ó ní kí Jibril alayhi salam kọ́lọ̀ Bàjìbúrìlù wo ni á kò sí ẹni tí ó tí ó rí ojú ọ̀nà yìí tí ò ní fẹ́ rìn ó ní kọ́lọ̀ ọdá iná ó ní kí Jìbúrìlù lọ wò Jìbúrìlù wa fún wa ní àkọ̀sẹ́ni tí ó rí ojú ọ̀nà tí ó fẹ́ rìn ṣáàdẹ̀mọ̀ pélé ayé wa tá a wá àdánwò ni. kí n làdánwò ìjọba rẹ̀dà ó ní ibi yẹ bùlúwọ̀kú àyíkú àṣànà àmàlà láti dán ìwò káwo ẹni tí ó tẹ̀fẹ̀ ẹnu rẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú gbogbo ìní ṣojú táyé yìí tí ó wà ṣe tọ́lọ̀ bó ṣe fi hàn òjíṣẹ́ lọ́fọ̀làfọ́là pẹ̀lú àníyàn àti lè gbanáadá àti rí ojú rí ọlọ́mọ ọba ń jọ gbé ìdí àkíyàmà. ọba adẹ́dà wá yí ojú ọ̀nà yẹn ó yí padà ntokoro ó fi sójú ọ̀nà náà ntodun ó fi sójú ọ̀nà ntokoro ó fi sójú ọ̀nà àlìjánà ntodun ó fi sí ojú ọ̀nà náà nílò àdáwò náà àwọn èèyàn pọ̀ rẹpẹtẹ mùsùlùmí náà ni mùsùlùmí lọ́pọ̀ jù láyé mélòó ní lọ mọ́ṣáṣí lọ kíọ̀ bóòlù sí ìyẹn lè fẹ́ rálì jẹ́ náà tí ọba lọ mọ́ṣáṣí lọ tí ọba kíọ̀ ẹn tí ò o kò ní kò ní kọ́kọ́rọ́ àlìjẹ́ náà kò sí bí ó ṣe rí bí ó ṣe rí lọ kò sí bí ó ṣe rí wọ̀ kò pọ́sibú alkawa ni ọba adẹ́dà ni ah, kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́là nǹkan nínú wọ̀síyà tó fún àbúrú àbúdàbdà ó ní wàlá tàtùkúnnà sọ̀dátàn mọ̀túbà mọ̀tà àmìdàn wa inna man tarakaha fàkàdìbárì act nínú alzimma subhanallah mọ́mọ́ àmà gbé ìwọ̀n ọ̀ràn yẹn lẹ̀ láìkí ẹni tó bá fi ìwọ̀n ọ̀ràn yẹn lẹ̀ láìkí àdéhùn ọba adẹ́dà ni wípé òun ó ṣe ètò fẹ́ni tí ń bá ń kírun pé yóò gbèsè ayé rẹ̀ yóò kú rẹ̀ òun ó dẹ̀ jẹ́ kó rí ìyọnú òun inú ọgbà àlìjánà ẹni tí ò kí opposite. a òjíṣẹ́ lọ́sọ̀lá rẹ̀ kì mo rí ọba mi lójú oorun ìgbà tí ọba adẹ́dà mú lọ sókè gàn tí wọ́n ń bí léèrè ṣó rọ́bà adẹ́dà ó ní núúrù àná àárọ̀ ìmọ́lẹ̀ fóòmù torí ń wọ́n débi kan Jibril alayhi salam tí ń ṣe atọ́kùn rẹ̀ ó ní mo padà bí ìlè kọjá àti kọ̀sẹ̀ tó lè kọjá rẹ̀ ìwọ́n náà lè kọ̀ntínú sallallahu alayhi wa alihi wa sallam ìwọ náà ló ní bọ́lọ́lẹ̀ ibi tó ìwọ ló lé débi mọ́ àdélé ayé wọn sílé rẹ̀ ṣó ọ̀rọ̀ bá rẹ̀ dà ó ní lọ́rọ̀ alára ìmọ́lẹ̀ bòmí bóòlù mo ti fẹ́ rí èyí kéré nínú ìmọ́lẹ̀ tó kéré bí ọmọ náà gún tọ́bọ́ bọ́ sáyé èèyàn ní rí nàmá onímọ̀lẹ̀ tó bòmí ṣùgbọ́n lójú oorun ó ní mo rí ọba mi lóru àná ní àwọ̀ dáa ya Muhammad sallallahu alaihi wa sallam wọ́n wá bí nílé rẹ̀ sọ ọmọ tí àwọn màláíkà ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú ọgbà ìjẹ́nà ní sámà sọ ọmọ ya àrọ̀ ìmáwò òjíṣẹ́ sallallahu alaihi wasallam ní fawada ayadahu bayna katfaya hatta wajadtuha hatta wajadtu bardaha bayna sadayya wa alimtu ma bayna samawati wal ard subhanallah ó ní ọba adẹ́dà bá gbé ọwọ́ ọlá rẹ̀ lé ní láàrin èjìká méjèèjì mò ń dẹ̀ fi ìlú tútù rẹ̀ nínú báyà mi lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ ní sẹ́mà àti ilẹ̀ẹ́lẹ̀ mò ń dẹ̀ ń mà ọwọ́ túnbí ní òjíṣẹ́ lọ́dọ̀ àzọ́lá lérè ó ní àtẹ́lẹ̀lẹ̀ fi máa yàtọ̀ sí mo fi mọ́nà ilẹ̀ ààrẹ tó ọmọ tí àwọn màláìkà tí wọ́n ń ṣe jíròrò lé lórí ní sẹ́mà olóòní bẹ́ẹ̀ fi kàfàrọ́ wọ́n fi dàrájà ntí máa mú kí ẹsẹ̀ ó kú òfin yàn àti tí máa jẹ́ kéèyàn gòkè àgbà wà amẹ́d kàfàrà sórí tí máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ fúnyà fa ìsbáàgùn wòdó ní alẹ́ mọ̀kàrí ìgbà tó tútù mú kéèyàn kí àlùwàlá ìmá fọ́ bí àlùwàlá ìtọ́ pàtàkì ní níbi ìgbésí ayé ìṣẹ̀lẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà ara ń tí wọ́n fi dá mùsùlùmí mọ̀ ní gbogbo bí bí agbègbè àlùwà náà ìmọ́lẹ̀ ọmọ ìjáde ń bẹ̀rẹ̀ wọn á mùsùlùmí lélẹ̀ àtọ́jú àtọwọ́ àtọrí àtẹ́tí àtẹ́sẹ̀ gbogbo bí tó fọwọ́ àlọ́ tó ń pomi àlùwà lápọ̀ ìmọ́lẹ̀ ọmọ àtàyàn yẹn bá láwọn rẹ̀ nígbà wọn bèèrè lọ́wọ́ òjíṣẹ́ náà fúnra rẹ̀ fúnra bóò lọ sí dá àwọn ọmọlẹ́yìn rẹ̀ mọ́jọ́ gbéǹdà àríkámà ibi tá a pọ̀ lọ sára ńlá nílé ìfọ́ ni à tó o bá léṣe tọ́pọ̀ èyí tó jẹ́ wípé wúrà ni wọ́n mọ̀jẹ́rí funfunfun fún wà níbi ojú ibi ọwọ́ ibi ẹsẹ̀ wọn tó ní dáwọn wọn níbẹ̀ ní bí ìsìn àwọn ẹlẹ́yìn tí ń jọ ẹni tó bá ló fi jẹ́ pé ẹni tó gba hadithi wá ó ṣe ìdọ́rájù sínú rẹ̀ kí ni ìdọ́rájù ó ti ti ẹ̀bọ́ látara tó gbọ́yé níbi hadithi kí ló ti bọ̀ onímọ̀nìsọ̀dá àyòtílẹ̀ gòrọ́tọ̀hún fẹ̀yẹ́fà ẹni tí ó bá lè fa tí ẹ̀kùn ibi tí wọ́n ti dá mọ̀ ń jọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà látara eléyìí ó ṣe bẹ́ẹ̀ Abdullahi bin Umar radi Allahu anhu tí ó bá sánú àná òjíṣẹ́ náà bá sánú àmọ́ ń fi kọjá púpọ̀ ìgbọ́n ní máa mú ibi òkè díẹ̀ mà òun máa mú déjì kan lòun fẹ́ kó gùn dáadáa torí dọ́ọ̀gbìn ìdàlùkíá òjíṣẹ́ náà sánú àmọ́ ní ibi ẹsẹ̀ tá a bá fọ̀ kó kọjá kókó tẹ̀ díẹ̀. sẹ́wọ̀n tó mọ́ ń pọ̀ dé tí máa pàdé ohun kún òun èèyàn pàdé ohun ojúkún pípẹ́ òun fẹ́ kí tòun ó gùn dáadáa ẹ fi dáhùn níjọ́ rí wọn ká má rò pé gbogbo ń torí wípé a sínú ẹmọ nítorí yóò jìyà fún kí lẹ́ẹ̀dẹ̀ ìtọ́jọ́ ní abábára ti fẹ́ fún ló fi jẹ́ pé ó rẹ̀ ẹni tó bá sẹ́ ìgbà sílámù nínú àwọn ọmọ ẹ̀yà wa àìdà nílò òyìnbó tàbí inú kíní orí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tara bọ̀ wọ́n lè fọ́mọ̀ omi inú wọn orin ní ń kọtẹ́lẹ̀ arápà ni bó ti gbà sílámù báyìí ní ọba sáré kúrukúrukúrù ojúmọ̀ dínà àbíkọ́ gba mọ́kànlọ́ta àbíkọ́ gba rìálì lọ́lọ́ tí ó láàrin bí ìṣẹ́jú ọdún mélòó kan lábàá ti pé ń kọ tíra yìí kọ awọn ń kọ́ àwọn tó bá lẹ́nu ẹ̀ kọ́ wọn lẹ́sìn torí pé wọn ò jẹ́yà fún wọ́n rẹ̀ ni wọn ò ní kí ni big ò jẹ́yà fún ṣùgbọ́n tó ti ń jẹ́yà rẹ̀ ẹ̀bọ̀ tó mọ gbogbo báwọn jẹ́ jogun rẹ̀ náà bá ti mú díẹ̀ bẹ́ ṣàyúkọ̀rù lánà ọlọ́run ó forí jà nígbà tó jẹ́ pé wọ́n bá tán ọba adẹ́dà ọ̀dọ̀ bẹ́ẹ̀dà kàkàtà ìsìláàbù ọdún wọn lẹ́nu mọ̀kàrí ojúṣẹ́ lọ́fà àfọ́lámù ni wọ́n pẹ̀lẹ́fẹ̀ ọ máa rìn lọ má gbìyànjú máa rìn lọ mọ́ṣáàkìlọ̀ kí ọ ọwá tí òun tán kò sáré ta ọ fara balẹ̀ wọ́n ṣàwọn àtikáàrù rẹ̀ wọ́n ṣàwọn àtikáàrù rẹ̀ kí ló ṣiṣẹ́ náà sọ̀rọ̀ tó bá ti jókòó sínú mọ́ṣáláṣí láti tó ti wọ mọ́ṣáláṣí tó tó jókòó mọ́ṣáláṣí àwọn màláíkà wọ́n máa ṣàdúà fún wọ́n máa ṣàtọ̀láàtù fún wọ́n máa ṣàdúà fún wọ́n máa bẹ́lọ́ fún ọlọ́mbà kẹ ọlọ́mbà kẹ ọlọ́mbà ṣe dáadáa fún torí kí ní túnmà wọ́n jókòó tọba adẹ́dà síwájú ọba adẹ́dà wọ́n bẹ̀rẹ̀ ìgbà tí òjíṣẹ́ lásọ́lá àtọ́lá sọ báyìí kan ọba adẹ́dà ní sọ̀dọ́kítà ya Muhammad Muhammad sọ́lá àlọ́sọ́lá sórí ń tọ́sọ̀ sọ̀dọ́kítà òṣòdodo tó ọgbà ánsà rẹ̀ ni ọmọ tí wọ́n ń sọ lókè lóòótọ́ kí lọ́ba adẹ́dà wá sọ ó ní màá fa àlẹ́ dáadé ẹni tó bá sì tó kí ló ń ṣàlùwàlà dáadáa ẹni condition tó bá mo rẹ̀ ń ṣàlùwàlà dáadáa òtútù mú òtútù mú ó ṣàlùwàlà dáadáa wọ́n lọ mọ́ṣáàtì lọ kírun kọ̀sáfóònù mọ́ṣáàtì bó ṣe kírun tó wọ́n fara balẹ̀ ìbáṣe ṣíìtì kan ṣoṣo kùránì jẹ́ wákà tó bá ṣe méjì ọ̀bẹ́ta kí ni ìdájọ́ rọ̀kọ́mẹ́rin pé bí ṣe méjì beta ìgbàtọ́ ọba kí wákàtí karùn-ún ó ti ké ṣíìtì kan ìgbà tó sún ọgbà ìparí kí ní ọ̀sẹ̀lẹ̀ ó ti parí Kùránì ibi tó máa ń ti ń parí rẹ̀ kí ni tó bá wá nínú ẹgbà wá àwọn màláìkà ó pè tí ọ wọ́n fẹ́ sọ Kùránì kalẹ̀ torí gbogbo àdúrà tó ọba gbà tó ọba fẹ́ ṣe wọ́n fẹ́ máa ṣe àmì sí kọ́lọ́hún ó tètè gbà ló fi jẹ́ wípé nínú àwọn sálà wọ́n máa ń béèrè lọ́wọ́ ara wọn níbi ò lọ fẹ́ parí Kùránì torí kẹ́lẹ̀ pé lọ́dọ̀ ìtọ́ bá ti ń parí rẹ̀ kẹ́lẹ̀ máa tàdúà kẹ́lẹ̀ máa rádùà ẹni tó fẹ́ parí rẹ̀ gan níjọ́ tó bá fẹ́ parí rẹ̀ yóò pè gbogbo fámílì rẹ̀ jọ ọyá ẹ máa tàdúà bàbá ti bàbá ti ṣe tán sàmáhà ti sheik abdulaziz nbà rahimahullah alhamdulilayi ó sọ yí pé ẹni tí ọba fẹ́ kíkẹ́ ọba yẹ lọ inú ilé òun lẹ́ẹ̀ka kọ́ máa kún fún kùránì kíkẹ́ nínú ilé rẹ̀ tí gbogbo ayé bá dàrú inú ilé rẹ̀ ò dàrú ẹ̀dẹ̀ rẹ̀ ò dàrú ọ̀rọ̀ rẹ̀ ò dàrú torí pé kí ni Al-Qur'an yáàdí ìlẹ́tì هي أقوى تكيه ما تكيه وبعدها داني انتو بس انتي انتو محمد صلى الله عليه وسلم عاش بأيري صلى الله عليه وسلم ومات بخير وكان من ذنوبه كيوم ولدتي وأمه صلى الله عليه وسلم وبعدين داني يبدو بسعيري tí ẹ̀ ní bàjẹ́ láyé yóò fure yóò jáde kó nínú ẹ̀fẹ́ rẹ̀ bí ọmọ òpó ń lò kí ni túnmọ̀ èèyàn yóò wà lè jà ńlá àwọn tí wọ́n wọ́n náà kí ni nǹkan pàtàkì tí ó fa láti wọ́n wọ̀ nígbàtọ́ bá dẹ́dà béèrè pé má sàlákà fún fi ìsọ́kà iná sàkárù kọ́lọ́wọ́n yà wáyá gbogbo ẹ̀ kí ló wá jẹ́ kí ẹ wá gúnlẹ̀ sí bí lẹ́nu kí ni wọ́n dáhùn àkọ́kọ́ jẹ́ mú wá lẹ́mdọ́kùn mínal mùsọ̀lẹ̀ àsínú àwọn tí kírun àsínú àwọn kírun kírun àti nínú àwọn kírun kírun ẹni tí èbá kírun kọ́ gbàgbé ẹ̀ ìrún pàtàkì lọba adẹ́dà wá fún ìṣẹ́ lásàrà sílẹ̀ ní zikir ó ní yá Muhammad sílẹ̀ àrùn sílẹ̀ látàǹsà mọ́gbàgbé dúbùrà kulli salati لا يجبهم أن تقول ما بعد ما تبعني كما صباي على أمة إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت لعبادك فتنة فاقبضني وأن تغفر لي وترحمني وتتوب علي فإذا أردت بعبادك فتنة fọ́kbìdì ìlẹ́ka ghayra maftun má ṣe gbàgbé gbogbo ohun tó bá ń kí lẹ́yìn rẹ̀ ṣekìlì islam ibn Taymiyyah ní ẹ̀yìn tí wọ́n sọ yẹn kó tó sálámà lẹ́wọ̀ almudarris sheikh muhammad salih ibn Taymiyyah ní rárá dúbúrú ẹ̀yìn ẹ̀hún èyí ó ti jáde kúrò nínú ọ̀nà àwọn afáàkẹ́ ní ara dúbúrú dúbúrú ẹranko ṣe bí irú rẹ̀ ṣé kìí sara rẹ̀ lọ́wà ní ara rẹ̀ lọ́wà nítorí náà ká tó sálámà ń gbà bá ṣàṣàlá àti fòjìṣẹ́ lọ́sà àṣìlámta tá a ti gbogbo àdúrà tó yẹ ká sí ń tán láti wú àdúrà bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ almohim kéèyàn mọ́ gbàgbé àti ṣe àrínú àwọn afáwa wọ́n fara tì sí ti sheikh islam ibn taymiya torí gbogbo àwọn àlàyé tó ṣe rahimullah àwọn ọ̀dọ̀ wá sọ àrínú àwọn afáwa wọ́n fara tì sí ti almudarris sọ sheikh salih ibn uthaymin rahimullah àwọn ọ̀dọ̀ wá sọ àwọn afáwa tí wọ́n ní tó bá gbàgbé rẹ̀ fò tó sálámù tọ̀ọ̀bá sálámà tán kèè bọ́ àwọn méjèèjì wọ́n ti kíni wọ́n kọ̀ rẹ̀ ọmọ ṣe gbọ́ bá ṣe tàṣáwù torí gbogbo ìgbà tó wọ́n bá ti ṣiṣẹ́ rẹ̀ dákọ̀ ṣàdúrà ń gbà náà gbígbà ní iṣẹ́ rẹ̀ nínú àwọn iṣẹ́ rẹ̀ tó lágbára láyé òníkàfàṣà láti fojúṣe mọ́sálà lọ́sọ̀lọ́ ó ṣe tẹ̀ṣẹ́wò ọṣẹ̀ sọ̀láàtù fún kí ni tó pàtàkì jù tí wọ́n ní ká tọrọ aláma ní àwọn obìnrin kẹ́bínà azáàrí jàánà jàmíyà yàánà àti ya sàárè àti fìtínà gbèsè ayé àti gbèsínà gba abáfẹ́ jáde láyé àti fìtínà màsí ìdẹjà aláma ní àwọn obìnrin kẹ́bínà lè máa kàn ní wẹ́lì gbogbo ìgbàlójíṣẹ́ mẹ́rà sọ́lá máa ń tọrọ اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لي وترحمني وتتوب علي فإذا أردت بعبادك فتنة فاقبلنا إليك غير مفتونين اللهم إني أسألك فعل الخيرات ولن وبالي دع دعني وجيب ما سري وترك المنكرات أي داجن بجهله وحب المساكين دين نفي عليني لوكم torí tó ń bá ń tí nífẹ̀ẹ́ aláìní lọ́kàn ọba adẹ́dẹ́ ọmọ nífẹ̀ẹ́ tiẹ̀ náà tó ń bá nífẹ̀ẹ́ wọn ọ̀fẹ́ máa ṣe dáadáa sí wọn ẹni tí nínú ọ̀nà tó bá adẹ́dà tí máa ń sí ran ẹ̀dá lọ́wọ́ òní kéèyàn bọ́ máa ń làkejì rẹ̀ kí lọ́ba adẹ́dà wọ́n máa dọ́rọ́ ọkọ̀ omi ó tún là ó ní yẹtímà wa an tafsira ni wa tarhamani wọ́lọ́wọ́ bá mo fẹ́ kó forí jíbi wá kẹ́ni tó bá ti kádàrà pé ó jẹ́ kí àwọn ẹrú rẹ̀ ó ṣìṣe kí ẹ̀sìn ó fi bọ́mọ wọn lọ́wọ́ tí wọn ò fi ní jábọ̀ orí níwájú rẹ̀ níjọ́ gbéǹde àkìyàmà gba ẹ̀mí mi má jẹ́ èèyàn ṣẹlẹ̀ sí mi. ọba adẹ́dà lọ́kọ̀ òṣìṣẹ́ náà sọ̀rọ̀ sílẹ̀ délé. òṣìṣẹ́ náà wá tẹ̀síwájú wọ́n á máa jẹ́rọ dáàtì. tí máa mú kéèyàn gòkè àgbà ìmọ̀ kéèyàn ní àpọ́nlé lọ́dọ̀ ọba adẹ́dà ní jẹba ọba adẹ́dà ọpọ̀ọ́lé àtọmọdé àtàgbà tọ pàdé lọ́nà mẹ́wàá lọ pàdé wọn anytime assalamu alaikum assalamu alaikum assalamu alaikum ní máa mú kún ìgbó tàbí wà ìtọ́ àmú tọ́á owó bí ẹ̀yọ sí ọlọ́wọ́ wáwù ó lè jẹ́ pé ó di àwọn ààrẹ sí kúlùkúlùkúlùkú ni àwọn tí ó kú káàtó fún kò sóúnjẹ wọn ò ní ní jẹ́ ọmọ tó bá jẹ́ nínú ẹbí òun ló pàtàkì jù torí ó fi pẹ òkú kan pẹyẹ méjì ó sókun ẹbí ó tún ṣe dáadáa tó bá yẹ pé ní tí ọjẹ́ ní rẹ ní ló ṣe fún ó tún ní kìí tọrọ ìròyìn má jẹ́ kí oúnjẹ rẹ̀ ó tọ́ sẹ́nìkan lẹ́nu jíjẹ àyàfó olùgbàgbọ́ òdòdó tó ń pẹ́ olùgbàgbọ́ òdòdó lélẹ̀ ó yá ń gbàjẹ́ kó tó tàdúà fún ẹ <laughs> àwọn màláàkà ó ti rọ̀jù ọ̀kẹ́ àtàdúà fún pé sọ́lọ́ ọlọ́hà rẹ̀ nígbà àwọn dé ìrọ̀wọ́ òjíṣẹ́ náà fúnra rẹ̀ sọ́nà wípé àtìràbò rẹ̀ kéèyàn kan fi lè rí pé oṣù ti parí báyìí nìsín òun dẹ̀ ní nǹkan bí ẹran nítòsí tàbí nǹkan wọ́n wá pẹ ẹran ṣe ń jẹ ní kí wọ́n wá bò jẹun bóòlù ṣe lábẹ́ àfúlà ní ẹnikẹ́ni tó bá fẹ́ wójú rí ọba adẹ́dà láti inú kẹtọ́ba adẹ́dà ṣe fún un ní kó ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam ìbọ́yàn o lè sẹ́ndẹ̀ ní tútù ẹgbà bámbámbá kò dìgbà tó dínú Ramadan kájẹ́kọ́ mara outside Ramadan bọ̀ nínú Ramadan wá nínú Ramadan torí wípé tọ́bá nínú Ramadan orí kàláyà tí ó tí wọ́n òjérò nígbèsè ayé rẹ̀ ọlọ́wọ́ bó ti kún sọ̀hárà wọ̀ta òṣìṣẹ́ lásìlá àṣìlá wa sọ pé wọ́n sọ láti fi lé ìwọ̀n náà tó ní yàrá ìmá dìde lóòrùn nígbà àwọn èèyàn bá ti sùn pàápàá jùlọ ní ìdákẹta òru gbẹ̀yìn tó jíṣẹ́ tọ́sọ mọ́ ìrun kíkí àti gbogbo bá àṣẹ lòpèsè ayé ọmọ ya ọ ta lọ́mọ̀ sí yọ tàn bá làṣẹ ìgbà tí wọ́n gbé wá síbi wípé á ó fẹ́ ti ṣe abẹ́ o ìgbìyànjú tó lúkálùkù wá bá ní ká fi ìkúnlọ́wọ́ ara wọn nínú àwọn ọmọ ẹ̀yà tí wọ́n wò wọ́n ní ẹni táwọn rí ó súnmọ́ òun ju bí lọ bá ṣe rí rí o ah, bẹ́ẹ̀ but èyàn mẹ́rin káṣe kí ni káṣe gbìyànjú tá a bá lè ṣe yọ́ wà nínú bó yọ́ wà nínú àkáǹtì olúkàkú torí pé kí ni ah, ẹni tí ń pọ̀ kàkà akú tó bá ní ẹfún mi lómi mú ẹfún mi lómi mú sọ́sọ̀ pé torí pé tí ń pọ̀ kàkà akú ò ní fún lómi mú kó kúkú máa bóǹgbẹ̀ rẹ̀ lọ́dà ibi kú náà ni ó kù ṣé mùsùlùmí máa ronú bá dá èé tó kù nínú ìkẹ́ ọlọ́run ọba tó fẹ́ jẹ kó tó lọ òun ní béèrè fún ì kó o ṣe kí ni kí wọ́n ṣègbìyànjú tiẹ̀ ló fi jẹ́ pé mùsùlùmí ò ní discriminate òjíṣẹ́ láàrínlá mú ní wọ́n sọ yí pé ẹnìkan lẹ́lẹ́sìn kan ẹnìkan lẹ́lẹ́sìn kan tọ́ bá ń bùkátà sọ́dọ̀ rẹ tọ́ ọba nípa kọ́ wá sọ wípé o ní ìrànlọ́wọ́ ó sì gbìyànjú rẹ̀ lè gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọba ti ń discriminate díẹ̀díẹ̀ ó advance lórí ń bọ̀ àwọn tí wọ́n bá ti tẹ̀lé mẹ́nájú tiẹ̀ àwọn tí wọ́n bá ti ṣe kíní kan sọ́mà ó ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ mú tó dẹ̀ jẹ́ pé áṣùlù gbogbo ẹ̀ ní pé ìsàníyà lẹ́yìn ìgbàyùn áṣùlù gbogbo ẹ̀ ní pé Islam ó ṣe bí ìbá ṣe pé ó jẹ́ ẹ̀dá ọlọ́run ọba ni ibi tọrọ ajá burú dé ní ọ̀dà ní wípé gbogbo ibi ẹ bá ti rájá ẹ máa pa ní pàápàá jùlọ ajá dúdú ọ̀rọ̀ tí ṣe rúfin àrà tó lẹ́nu ṣùgbọ́n nàbì afẹ́wó ọmọ ọbẹ̀ ní ìṣòro yìí tí lè ṣe lọ́sàá àṣọ láǹsọ̀ ó lórí ajá tí ń mí túpe túpe túpe wọ́n wá ní ń ah, ń ṣe ó sì mí náà mo mọ̀ bí ṣe é rí kí ni sí ọ̀gbẹ́ngbẹ́ ṣùgbọ́n kò fẹ́ fọwọ́ kàn kí ló ṣe ọgbọ́n bàtà lẹ́sẹ̀ ó ti bu omi ọwọ́ agbé ìfajámu wípé kí ni kí ló dé tó ṣe àánú torí anytime tí opportunity kan ṣàánú tó bá ti wà tó yẹ jùzọ mi kọ́sùwẹ̀tẹ̀ kúrò ègégé nínú dídí ọkàn yóò máa ṣẹlẹ̀ sí ọ díẹ̀ díẹ̀ sí i yóò advance tí di wípé òódògbò ìtàríjì nínú ẹni tó kàn di kọ̀ọ̀rányà. ọyọ bàtà lẹ́sẹ̀ bu omi sallallahu alaihi wa sallam ó ní òjíṣẹ́ náà náà sáré ń tó sí o yọ wà lè jẹ́ náà látara rẹ̀ torí pé kéde ó fàánú hàn sẹ́dá ọba àdẹ́dà ẹni tó wá ṣe bẹ́ẹ̀ ṣe ń yàn fún ọdún ṣe àtẹ́ntọ́ wá ṣe bẹ́ẹ̀ tí mùsùlùmí ẹnu yìí pé lẹ́gùn yìí ó tún fẹ́ ni yóò tún lò kí dáadáa ànírètí rẹ̀ kí ni máa fà tẹ́mì máa fi ń gbogbo sórí ìbàjẹ́ báyìí òun ni ọba dẹ́dà ló fẹ́ bá a mú kúrò pẹ̀lú kíni pẹ̀lú ọ̀pàdá àti sọ sẹ́yìn a ní ìmánu ìgbọ́lọ́wọ́n ọba gbọ́ ẹ̀dá tó jẹ́ pé tí ọba sí ẹ̀dá ò lè jèrè láyé dépò pé ó jèrè tán kò lè dúró hátà yẹsẹ̀kímá kọlbù àfitẹ́ni rẹ̀ bá dúró lórí dáadáa ẹ̀mí àdámà rẹ̀ bókọ rẹ̀ ṣe jẹ́ náà ní kọlù ìmánu kì í dúró lójú kan tí ọba ti lóòkè yóò wálẹ̀ ìbéèrè kan tó pàtàkì àmà bá fi rí ní Ramadan tó kọjá lọ àbílẹ̀kọ̀ ìpáyọ̀ ọlọ́run ọba ìwádìí tí bá fi rí nínú Ramadan yẹn la rí bìsìn kí lọ́pàá ibi téèyàn ti máa mú un wọ́n fẹ́ kọjá yí pé ibi tá a dé nínú Ramadan yẹn by this Ramadan ká ti lo òkè sí dáadáa Ramadan tí wọ́n bọ̀ òun láàmọ́lé àmọ́lé àwọn àmọ́ fi lọ́bẹ̀ lọ́bẹ̀ lọ́bẹ̀ ní ti dáadáa táàfi fẹ́ kí ni táàfi lè jábọ̀ fọba adẹ́dà but hayat kèrí bẹ́ẹ̀ kí ramadan tó dé ẹlòmí ò ti kalẹ̀ ráúráú ráúráú sí ìgbàtọ́ ìtọ́kà kúkú ní bá ìrún náà ní sàn mánéjì ìrún ní kèrè pé mánéjì ìrún ní gbogbo ẹ̀ ti rí báyìí ramadan mi ló túnbọ̀ ẹlòmí ọlọ́jà bìlẹ̀ 13 ó di mẹ́tàlá bàtà àbàtí máa rí ọ̀sẹ̀ tí ń bọ̀ oṣù kan àti bíjọ́ mélòó kan péré ní Ramadan ó oṣù tá a dẹ̀wà nínú rẹ̀ oṣù rẹ̀dà kò sí bàádà kan pàtó tó wà gbogbo bàádà ló wà wọ́n fi sọ wípé oṣù ni tá a máa fi gbìn nǹkan á gbìn dáadáa tá a bá gbìn tó bá dín ní oṣù ṣàbán ṣàkáyà ábòmù sí dáadáa kó fi fi jí kó fi sóore tó bá wá a wà oko ìyẹn ò ní dáadáa tá à ń ti gbìn tó dẹ̀ ti dàgbà wà dúró wà ẹ́stablíṣì rẹ̀ dáadáa á kó àǹfààní rẹ̀ kí láwọn àǹfààní ìjẹ́rìí ọkàn máa jẹ́ wa wípé ọba rẹ̀ ń ọmọ ọgbọ́n tó ń sọ ọmọ tó ń hò ó dẹ̀ ní tó ń ṣe nítorí náà òun ṣègbìyànjú láti ṣe kíni láti ṣe mọ̀hásábà òun chẹ́ẹ̀kì ara rẹ̀ bóò ní ibo kù sí bóò ló ṣe mú síwájú òun ṣe jihad mo ti ilé ìrù lè rọrùn àfi tá a bá mójútó àwọn kankan kí làwọn nǹkan ọ̀hún a mọ̀ díẹ̀ ń bẹ́ a fi tó wa létí torí hákọ̀ tí ń bọ̀ a bẹ̀rẹ̀ sí ka sífọ́tò síyámù nàbí bóòlà àwẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ ń ṣe rí tíra wà tó sọmaráìzẹ̀ àwọn afá méjèèjì mayara méjèèjì ṣíkà alẹ́ asana alẹ́ halabi àti sheikh salim hilali ni wọ́n gbìyànjú àti kòjọ wọ́n kòjọ ní ojú ayé afá sheikh muhammad nasruddin al-albani wọ́n dẹ̀ fi hàn wọ́n ní a ah, wọ́n gbìyànjú a ní fi mọ́ lóun nìkan níbi àlàyé níbi àlàyé tí gbogbo àwọn àfáà náà sọ àlàyé lórí rẹ̀ á try láti mú wá wẹ́lẹ́wẹ́lẹ́ tí Ramadan tó dé tí ó fi jẹ́ wípé rere inú Ramadan ní bọ́mọ àlọ́wọ́ kọ́lọ̀mọ́jì bọ́mọ àlọ́wọ́ kó fi rinlẹ̀ fún wa sífàtù síyá mi àlèbèrè lọ́wọ́ kùtùbí ìgbìyànjú tí ọba ṣe títí di halkọ̀ tí ń bọ̀ ẹ̀ntọ́ bá fẹ́ ní kọ́pì kó ní kọ́pì rẹ̀ nǹkan báyìí ta tí wọ́n sọ ń bí ìtumọ̀ rẹ̀ ní àlàyé rẹ̀ ní torí wípé tá bá kà bẹ́ẹ̀ bá ti ṣe ka talqis àkídàtù sọ́lọ̀fù sọ́lẹ̀ ó jẹ́ kí ọkàn wọn balẹ̀ lórí bí a ti máa lò gbésẹ̀ ayé wa táàtì ní kó sínú bídà gbogbo ìgbìyànjú tá ń ṣe kí ni ó dálé lórí bí gbogbo owó ṣe ní ẹ̀kọ́ ẹ̀kọ́ lórí ara wa sí ọba adẹ́dà sórí ara wa àti sọ́mọ́lá kejì táàkì ní ṣìṣe àfáàlá ó wá ṣe gbìyànjú kan lórí rẹ̀ Muhammad bin Ismail al-Bukhari táàkì ní imamu Bukhari náà imamu Bukhari à ó parí ó ṣe tíra ala adab al ishefi adab kárátà tí olúkálukú gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí mùsùlùmí tó gbọ́dọ̀ bójútó àwọn afáàná sí gbìyànjú lórí ẹ̀ tó sheikh muhammad nasuddin al-albani rahimahullah rahmatu wasa ibi tó ti sì gbé fúnra wọn wọ́n try láti ṣe tààlíkà ti ṣẹ́ríwò rẹ̀ ìpé àá ah, ah, ohun tó sọ báyìí ó kù díẹ̀ báyìí já mú báyìí já mú báyìí bí wọ́n ṣe ṣe lórí tọ́kàn súnnà tó bí tamamul minna ọmọkẹ́ wọn náà tún pẹ̀lú jù tani حسين بلا عودة وعائشة حفظه الله ورعاه وشين شرح أدب المفرد وما كان من الناس جوبة تلوج شيخ سعيد رسلان ونادو شروته أفا محمد لقمان السلفي ونادي جلوريا وشيني رش البرد ó fẹ́ lójú gbogbo àdísì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ó ní tíkíwù ẹ̀kọ́ wo láàrin bàbá ti sọ wípé àdísì sọ yìí ó sọ yìí lóòótọ́ tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ máa rò pé tó pè ní Hassan yìí o ti ń bẹ̀ ń ni kìí ṣe lágbájá yẹn nìkan ló dá gbà wá èèyàn pọ̀ tí wọ́n gbà wá bẹ́ẹ̀ tó bá dẹ̀ ti pé èèyàn pọ̀ tí panu pọ̀ tó yẹ pé olúkálukú gba ti ẹ̀wà lọ́tọ̀ọ̀tọ̀ ni a jẹ́ pé nǹkan bẹ lóòótọ́ ni wọ́n máa fi ń sọ yí pé hadith tó dẹ̀rí tó bá wá lọ́nà tó pọ̀ tí ìdẹ̀ ṣe yí pé àni tó ní pé ẹni tó ń gbà wáyé òkúrọ́ ni ẹni tí máa ń fabricate ní rárá ó lè yẹ pé látara mẹ́mórì rẹ̀ ó wí àtàwọn oríṣiríṣi bá irú hadith báyìí torí ọ̀nà pọ̀pọ̀ tó ti wá ó máa ń ṣe èrìtì káàwó rẹ̀ lọ sí dárájà إما حسن أو صحيح نوع وعفوه صحيح لغيره أبي حسن لغيره كوني جايب صحيح لذاته ذاته أبلي جايب دوري أفهمي نادو شتير فضل فضل أحد الصمد bẹ̀ṣẹ́rìṣì adẹ́bẹ̀lẹ̀ mọ́fọ̀rẹ̀ kí ló fà torí pé tíra ìlà àlùbáríkà àfa ńlá ló ṣe olùkálukú fẹ́ mú àwọn ẹ̀kọ́ oríṣiríṣi wá fún alórí rẹ̀ a ti ṣe bí ẹ ń kà díẹ̀ nínú masjid àkàtún akàdédì kan ìyẹn ti pẹ́ gan sáǹsọ̀ yóò ti fẹ́ 20 years. a bambantin ka sifatu siyamin nabi sallallahu alaihi wasallam a ma yoka ninu adabul mufrid na abere re lati pile a ma ba lo die die die tori pe kini ogoro nti je ki awujo musulumi ori bo se ri nisin oni ni pe ailekon alekosoba leda. leda dípò pé a lẹ́kọ̀ọ́ sórí ara wa dípò pé a lẹ́kọ̀ọ́ sọ́mọlàkejì pàápàá àwọn òbí àwọn àfáà àtàwọn tí wọ́n jù wá lọ lọ́jọ́ sáwà tá a lélẹ̀ láwa ní sí ẹgbẹ́ wa tàbáwọn tí wọ́n kéré wa. a ń gbọ́ torí wípé ìmọ̀ náà kí bẹ́ẹ̀ nìmà ọba adẹ́dà sọ báyìí òjíṣẹ́ lọ́tọ̀lá àlọ́sọ́làm sàlàyé rẹ̀ báyìí àwọn afáàdé mú lò báyìí àwọn àmọ́ ẹ̀bẹ̀ lọ́wọ́ bá kọba adẹ́dà jẹ́ ká lè mú lò bó pẹ̀lú àníyàn àti fìrójú rẹ̀ ń jẹ́ ọ̀gbìn jàǹkìá a máa sákú ká má fọwọ́ ara wa bá ṣe ara wa jẹ́ látara kíni láti ṣáárí ni ìjọra ẹni lójú àti kí ni ṣe àgbọ́ mi àtàwọn oríṣiríṣi nǹkan mi tó lè pàṣẹ jẹ́ kọba adẹ́dà máa bá ṣe wájú kí ni nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ mọ̀ lórí àwọn ọ̀rọ̀ nǹkan báyìí ó ní wípé gbogbo ògbìyànjú tá à ń ṣe kí gbogbo òun lè yọrí sí rere wàláhì kò sí lọ́wọ́ ẹ̀ ọwọ́ ta lọ́wọ́

ma zaka minkum min ahadin abada ọ̀sẹ́nìkan tó lè má nínú ẹnìkan ṣoṣo tí ó mọ̀ ọ̀sùn walakin Allaha yuzakki man yasha ṣùgbọ́n wọn bá dẹ́dà ẹni tó bá wù òun ọ̀fọ̀ mọ́ ọ̀rẹ́ lómi kò jáde ilé àfàà kódà kìí sáwọn mùsùlùmí ni wọ́n bí nínú àlọ́ ọba rẹ̀rà lọ́kà tàmálẹ̀ rẹ̀ sí lọ́kà yóò dìde yóò lẹ́kẹ́ yóò múlò torí pé èèyàn lọ ké àmánà méjì ti wà lọ́rùn rẹ̀ tí ọ̀gbọ́dọ̀ máa ń múlò kí ó gbọ́dọ̀ mú lò torí pé kẹ́ni tó bá jẹ́ pé dáadáa ni orí ara èèyàn lèèyàn tí bẹ̀rẹ̀ dáadáa àlẹ́àkìlù mọ́yìn mọ̀bẹ́dà bí náà ẹni tó rí rẹ̀ pé orí ara rẹ̀ ni tálábà ń bá lóògùn ṣe bí ìran ìran ìrẹ̀ ni ọkọ̀ọ̀kọ̀ fi wò èèyàn kọ́kọ́ máa fi máa tún orí ara rẹ̀ ṣe lẹ́yìn èyí ẹnikẹ́ni tó bá rí tọ́ tako ìmà ó pàkíyèsí rẹ̀ ní àìfìrí nínú àwọn sọ́dọ̀ náà sọ wípé tó bá rọmọ ẹ̀yà rẹ̀ tí ń kírun bálabàla kíkí kú tàbọ́ lọ sùjádà ọkàn forí dólẹ̀ lásán imú ò lẹ pẹ̀lú rẹ̀ ìgbà tó jíṣẹ́ lọ́sọ̀lá lọ tó ní ibi mẹ́jọ àti ibi méje gbọ́dọ̀ lọ sùjádà nínú ara ó ní orí wájú orí kí ló ṣe ọfọwọ́ kan mú tó ń túmọ̀ sí pé kèé nìkan ò wájú o. ọwárọ̀ ọmọ ẹ̀yà rẹ̀ ó ń ṣe tó bùkù nínú àwọn kìíní ọwárọ̀ wípé irun rẹ̀ kúkú ní kèése irun rẹ̀ o kó ń kó jáde ní olúkálukú bá ṣe kó ṣe tiẹ̀ kí lápèjúwe tí wọ́n pè wọ́n ní àpèjúwe yẹn dàbí àpèjúwe ẹni tó rí ẹni tí ń sùn ejò fẹ́ bùjẹ òun wá yan náfìlà sómù kò mú ọ̀làjú lẹ̀kọ́ mà ya rẹ̀ kó sínú ewu ọwá lóun yẹn náfìlà náfìlà rẹ̀ ò mú kí ni ó sì yóò bá léjò dànù èyí ò ní pé yóò pàkíyèsí rẹ̀ tó bá rẹni tí ń ṣe nǹkan ẹ̀sìn bálabàlá ó pàkíyèsí ẹ̀sìn pé á ẹ̀tí ìdá ẹ̀sẹ̀ báyìí ó kú káàtó ọ̀hún wa ọ̀nà tó fi pàkíyèsí ẹ̀ tó ń bá ń wo wípé a àgbàlagbà ni ó lè jẹ́ tí àkíyèsí rẹ̀ tó bá ní kó pè sí ó lè pòdì lára rẹ̀ wá àgbàlagbà ẹgbẹ́ rẹ̀ kan tàbá àfàn kí wọ́n bá sọ̀rọ̀ ládàá rẹ̀ ó fi pọ̀ náà ṣùgbọ́n mọ́kàn fílẹ̀ kọ́ máa bá ọ̀tẹ̀ mímọ̀ ọ̀pá kéèsì ọ̀pá wẹ̀sìmà tí wá ń sẹlẹ̀ sí ọ lórí ìmà ó mú sòrò ah, tàbá ní kábàá sọ ní ìsìn wọ́n kí nìyẹn kí ṣe tí a bá bu ọ ṣé ẹ ah ẹ. ànábì Nuh sallallahu ala nabiyina wa alayhi ọdún ló ti ọba adẹ́dà ní ẹgbẹ̀rún ọdún ó dín ní àádọ́ta that is nine hundred and fifty years kí ni tí ò fojú rí tán kí ni wọ́n ò fojú rẹ̀ rí tán nìsírílá Ibrahim sallallahu ala nabina wa alayhi ṣé wọn ò fojú rẹ̀ rí ah, òbí rẹ̀ náà wà ń bẹ̀rẹ̀ kí ni wọ́n ní kí wọ́n padà sí wọ́n ní kí wọ́n jù sínú náà ṣùgbọ́n lórílẹ̀ kò sí ẹni tí ń sin ọlọ́run ọba tàbó tó juwọ́ jùsẹ̀ fófin ọlọ́run ọba tó torí wípé kò sí ọba dẹ́dà wá ní gbogbo tóun dá tí ó mú ìnira bá kó máa ti sẹ́hùn lódì ní ìòdì tí ó fẹ́ bọ̀ àlẹ́bí Ibrahim sallallahu alaihi wa sallam ṣebí náà máa jóyìn ọba adẹ́dà ní kó yí sódì kó di tútù kì wá ṣe tútù tí ó tún pa lára tútù tí ó ṣe kí gẹ́gẹ́ rẹ̀ ó ṣe gẹ́gẹ́ pẹ̀lú bàbá wa ànábì wa Ibrahim sọ bàbá wọn lẹ́lẹ́bí ìrànwọ́ rẹ̀ ló fi jẹ́ pé olúkálukú bá ṣe yege lórí ara wa láàlè bóò ni àṣẹ ní kù sí ọgbà ọba náà Allah subhanahu wa ta'ala á gbé ẹ̀dùn lórí ẹ̀ eléyìí ò lè fẹ́ ṣe àyàfi tí a bá fọ ẹ̀yìn wa mọ́ a dẹ̀ pé kò sí lọ́wọ́ ẹ̀dá àti fọ̀mọ́ rẹ̀ àti tọ́lọ̀mọ́ bá bá fún ẹ̀ ṣe pé toró ní bí ẹ bá sọ láwọn àtìkẹ́ òun àtàánú kò sẹ́ máa zàkà mí kò mí àhàdì ó tún ní àgbàdá ní láéláé bí ìbá ń ṣe ọlá òun àtìkẹ́ òun ẹnìkan ní ò lè má débi pé ó wà dáadáa sí láéláé subhanallah. afẹ́ wá pé pé kọ́ dá sọ̀rọ̀ wa. ti bọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́ lọ́wọ́ nítorí bá wà lọ́wọ́ rẹ̀ kí náà fi gbà àjọ àà ìbẹ̀lọ́ odindi òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá yọ́ ma sàdúwà aláwọ̀mọ̀ símúlì min khashiyatika ma tahulu bihi wa bayna ma'siyatika ìwọ ọlọ́run ọba fún mi ní ìpín nínú ìpáyà rẹ̀ tí ó kọ́ di fún mi láti lè dẹ́ṣẹ̀ rẹ̀ wàhálàlá wọ́n mi tọ́ àti kà máa tó bẹ́ẹ̀ lé òní bí jàǹdàtà wá jẹ́ máa tẹ̀lé òfin rẹ̀ ní títẹ̀lé tí ó fún mi láti jà náà rẹ̀ ومن اليقين ما تهون به عليها مصائب الدنيا fún mi láàrí dájú sọ́jẹ́ pé gbogbo òmìnir tí ń bá ní ilé ayé báyìí kí ma ò pé kí ni àá ah, tẹ́lẹ̀ ọ wà lókè agbára rẹ̀ ká gbogbo ẹ̀ iná ní wọ̀síyà tí òjíṣẹ́ náà sàrásọ́lá ń ṣe fún Abu Darda ó pa mí láṣẹ ó fún mi ní wòsíyà ó fún mi láṣọ ọlẹ̀ kí ló sọ fún ó ní látúnṣe ti lè láàrin ṣe mọ́sí nǹkan kan bọ́ lọ́wọ́ ọba wórogún o wọ̀lẹ́ kò tí ì ta áwòrẹ́ta kódà tí kú bá dé sí ọba yìí wọ́n fẹ́ pa ọmọ ògì ọwẹ́lẹ́wẹ́lẹ́ má bọ́ ọba wóró ṣíríkù èsè dọ́rọ́ torí pé kí lè bá yé ní nígbò mọ́kù òní kú kí ìdààmú wá dé kọ́ sọ pé torí pé dààmú ìpọ̀ ló lọ fi ṣẹ́bọ́ ǹtọ́ǹkan ni wípé a ọgbọ́dọ̀ tàpá sọ́ba adẹ́gà kí bùkátà rẹ tó yíyá a jẹ́ pé ìdí àbùkátà rẹ̀ o ti gbé fún kí ni nǹkan ní yàtọ̀ sọ́lọ́ọ̀ba kí ni nǹkan tó pàtàkì tá a gbọ́dọ̀ gbọ́ inú àkídá mùsùlùmí

tó ọba lè lọ́nà tọ́tọ́ tọ́nà bá ti kádàrà pé ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ tẹ́lẹ̀ náà ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ yọ́dà alùbáríkà tọ́nà bá ti kádàrà pé kò ní lálùbáríkà ọ̀nà tí ò tọ́ ló fi lé sọ̀rọ̀ náà ti kádà rẹ̀ tẹ́lẹ̀ pé ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ọwọ́ rẹ̀ wá tẹ̀ ọjẹ́ kí sáàyà pẹ̀lú rẹ̀ ọlọ́run ọwà ti ṣe pàṣán fún ọ á kò síbi tí ò ní náà lára rẹ̀ ló fi jẹ́ pé èèyàn ìsìláàmù iṣẹ́ ìtọ́jẹ́ pé èèyàn sọ pé àlọ́rọ̀ tubarrigu al-wasila àní end justify the means la the means o the end has to be just they have to be justified ló fi jẹ́ pé wọ́n ní n tí ń ti ọ́ ìdajì kọ́ọ̀bù ọtí kọ́ wá mú mílíkì kọ́ dá sí yóò wú ọ̀sán irọ́ ni o ọlọ́run bá ti kádàrà pé òun owó ọ̀sán òun mú lóòótọ́ ọwọ́ àpò mbẹ̀ o ní fi ìwòsàn yẹn oògùn ti ṣe nǹkan rí o wọ́n dá wọn dá lófìsù torí pé kí ni kúlù láhání nábàtàbí sùfù fọ̀nàrú àwòrán ẹni ara bá fi àrá tọ́ àrámù láti tọ́ láti yé láti kóró yóò máa ṣìṣe ṣìṣe ṣìṣe ni tó fi jẹ́ pé inú náà ni ó gbẹ̀yìn sí tára wọn ó fi gbẹ̀yìn sí inú náà ṣùgbọ́n ó fi dáadáa tán ojú ọ̀nà ò túmọ̀ sí pé gbogbo ibi tó o ti lè rí wòsàn ó túmọ̀ sí pé ó jẹ́ halal fún ọ mùsùlùmí láà tí wọ́n bá ń lù bá ìwọ́ ọ̀yọ́ ń bẹ̀ wọ́n ọ̀rọ̀ ń bẹ́ ń bẹ̀ ṣọ́tẹ̀lé ṣẹ̀rẹ́ à tẹ́síláàmù lọ́wọ́ sí tí ò bá lọ́wọ́ sí tọ́ ọba bá wọn tara bọ̀ ó lè rọ́rọ̀ òun lóòótọ́ but ó ní fi torí ire kí ni túmọ̀ orí ire òun pé kó kú re pẹ̀lú ẹ̀ mùsùlùmí ọ̀fọ̀ yìí. ọkàn ní sọ pé torí pé wọ́n ń ṣe ìwọ náà mọ̀ bá wọn ṣe láà mùsùlùmí ọ̀ṣọ́ yẹn bó ṣe lè wùkó kéré tó ọ̀ṣọ́ ó ní sọ pé á ah, rárá kọ́ máa wá térétéré kọ́ lálùbáríkà gbogbo nǹkan rẹ̀ bó ṣe fẹ́ onífọ̀kànbalẹ̀ torí pé kò sí tó wúlò fẹ́ dà nínú ìgbésí ayé sàárè rẹ̀ àtọ̀run rẹ̀ bí ìfọ̀kànbalẹ̀ àtàlàáfíà. òṣèǹtọ́nà wọn bọ̀ ọ̀fẹ́ okó sínú hypertension òun kó nínú hypertension òun bó sínú diabetes nítorí diabetes òun kó sínú paralysis òun kó sínú stroke gbogbo ẹ̀ nádàmà dára máa láti bọ́n ṣe ń sọ ara lọ ń tọ́ ara bẹ́ẹ̀ lọ ń gbogbo ẹ̀ ọwá ṣípò ẹ̀ gbogbo tó wá lóòlù gbogbo tó olóòlù kí ló fi gbádùn kékeré dẹ̀ sínú ìyẹn nínú ìyá ọba adẹ́dàá mùsùlùmí ọ̀ṣọ́ ilé ọ̀nà wa yàtọ̀ gbogbo nǹkan wa ó wà dìfáì bóò láti lò ọpàtàkì àti ṣe gbogbo ilé a mọ̀ wípé ọwọ́ ọba adẹ́dà lọ́wọ́ kí ló sọ nínú àdéṣe lọ́sọ̀kọ́tì ó ní ẹ̀ẹ̀tún fàbúrú kàmì ẹ̀yìn ẹ̀dá mi ẹ̀ẹ̀tún fàbúrú kàmì dépò pé yíwà máa páyà burú yín ẹ̀ẹ̀tún dáadáa ṣe fún mi dépò pé yíwà máa dìpẹ́ǹ lérí àǹfààní yín gbogbo ilẹ̀ wà ní òṣìnà àfẹ́ntímọ̀ gbogbo onílé lédi àfẹ́ntí mo bá fún jẹ gbogbo onílé wà ní hóòhò àfẹ́ntí bá da sọ́kù nítorí náà ẹ wá wá bẹ́ẹ̀ ṣe yó wá sọ́dọ̀ mi ẹ wá bẹ́ẹ̀ ṣe mọ̀nà wá sọ́dọ̀ mi ẹ wá ní bíbọ̀ àṣírí bí ṣe da sọ́kù ní ẹ wá wá sọ́dọ̀ torí pé gbogbo yín láti ìpìlẹ̀ dókun tẹ́ ẹ bá kójọpọ̀ ẹ lè ṣe nǹkan kan fún mi ẹ dẹ̀ lè gba nǹkan lọ́wọ́ mi àfi tí mo bá fẹ́ fún yín àfi tí mo bá kádàrà. lòfìdá pé dùá ó pàtàkì á bẹ̀ wípé kó kó wa lórí dáadáa kó fún wa ní sẹ́ẹ̀rẹ́sẹ́ kó jẹ́ asẹ́ẹ̀rẹ́ òfin jẹ́ pé àwọn sọ́là wọ́n máa ń bẹ lọ́wọ́ báyìí pé á ah, jẹ́ adé Ramadan yóò tètè jù wá jẹ́ àrígbà ní gbígbà tí owó yóò jẹ́ títẹ́wọ́ gbà lọ́dọ̀ rẹ̀ àti dídìde lóru rẹ̀ àti gbígbà àwẹ̀ rẹ̀ tọ́lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ ní sàásánà máa ń ṣe ní àdúrà alámàtílé ìdí òní díìní lẹ́sí wọ ìsìmọ̀tò àmì ojúlówó ọ̀rọ̀ mi láyé ó lẹ̀sìn mi bá ń ṣẹ̀sìn mi dáadáa jẹ́sì lè ó jẹ́ sísìn ẹ̀sìn ó jẹ́ ó yékéyéké mọ́jẹ̀ ń ṣàjàmbákò ẹ̀sìn torí gbogbo àdúrà tí mùsùlùmí ọ̀bá ṣe ìtí kọ́kọ́ máa bẹ̀ lọ́n lé wípé bójú o ṣe ní tìrù níwájú ọlọ́run ọba ẹni tí ò bá ṣẹ̀ṣẹ̀ ọba adẹ́dà bọ́ba adẹ́dà ṣe fi wọ́n jìṣẹ́ náà fàásọ́là wọ̀láì ojú òtì látàyé bí ojú òtì tì gbòfìṣẹ́ òjíṣẹ́ náà máa ṣe ládùá ẹ̀rọmọ̀sí nílì jẹ́ ṣe dáadáa fún mi ṣe dáadáa wọ́n ti lé ní ìdúnìyà rẹ̀ lẹ́tì fi àmà áṣì bá ń túnbẹ̀ sí ayé mi sí torí jíjẹ mímu rẹ̀ jíjẹ mímu ní ibẹ̀ lọ́wà tó bá ti di wípé jíjẹ mímu wá ń dá ọ̀la àmúdé bí wípé ọ̀rẹ́ sì ṣe sọ pé jíjẹ mímu ó ti burú ó ti dẹ̀sìn mọ́ ọ lọ́wọ́ wọ́n sì lè ní àkérè tí lẹ́tì fi àmà áṣì bá ń ṣe ọ̀run mi dáadáa o torí bí ìgbólẹ̀ sí mi mọ̀. واجعل الحياة زيادة لي في كل خير ìgbésí ayé mi jẹ́ ó jẹ́ àlékún dáadáa fún mi ní gbogbo nǹkan ní gbogbo dáadáa ayé tí mo wà gbogbo bí mo ṣe wà láyé àlékún dáadáa ní kọ́ ọmọ ẹjẹ́ ọjẹ́ fún mi fún ọ̀run mi wọ́n jẹ́ ní mọ́ tẹ́rọ àtẹ́lú nǹkan lè ṣe tọ́ba wá di wípé ó mú mi sọ́dọ̀ ikú tí mo kú jẹ́ ọjẹ́ ìsinmi fún mi gbé alhamdulillah ẹni tí kú jẹ́ ìsinmi fún òǹlẹ́ntọ́nà forí jì lágbájá kú ó ti sinmi wọ́lá ìrọ́ ní jẹ́rẹ̀ẹ́ kí ló fi jẹ́rọ ẹnìkan ló kú láyé òjíṣẹ́ lọ́tọ̀lá àràtọ́ náà obìnrin ni yàwó Aisha kọjá làánà máa tẹ́tìfò lánà wò tẹ̀lá á obìnrin yẹn ti jáde láyé ó ti sinmi ọ̀gá dẹ̀wà sí sallallahu alaihi wa sallam kí lọ́tọ̀ ó ní ìnàmọ̀sáráhà mọ̀nà òwúfẹ̀rẹ̀ lẹ́hùn ẹni tó sinmi ọ̀lẹ́ tọ́lọ̀wọ̀n bá ti forí jì ó ló ṣe mọ̀ tí wọ́n ti forí jì ló fi jẹ́ pé àkídà wa ni àkídà alùsùnà wal jamaa àkídà tó sọ́lá fún sọ́lẹ̀ ẹni tá a jẹ́ ni ire tó kú tó jẹ́ ni ire tó kú àyí sọ pé ó ti wà lìjẹ́ náà ẹ̀yìn kọ́lọ̀mọ́sà gbálẹ́rú kó jẹ́ kó ṣe kí ni kọba àìsàkó ti wà ní jẹ́nà ẹni tó wá wá ṣe àgbúrú tó jẹ́ mùsùlùmí alẹ́lẹ́kíblà ní ó wá jáde láyárí tó ń dúrù wọn ó ti wọná tí bẹ̀ẹ́nù náà ní ìsìn ibi tí tí náà ti ń jó blabla lọ́wọ́ ta kò sí lọ́wọ́ rẹ̀ ṣé mùsùlùmí ni á jì kí ni ìtumọ̀ àwọn tá a kí sí lá <laughs>

wọ́n béèrè wọn ní nígbà wọn kú sẹ́yà kí òun sin ala àbí wọn ṣe alòlù kíbla tí wọ́n kí òun sí la wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n kí òun sí la wọ́n kì í lẹ̀ tọrọ ń gbàdẹ ẹni tí wọ́n kí òun sí wọn la. kọ́lá ń fọ ọ̀fẹ́ náà láàrú kọ́lá ń foríjì láàrú tẹ́bẹ́lẹ́fẹ̀ látọrọ foríjì fún ẹni tí ó dẹ̀ ṣe tàrí kó dúó déédéé kọ́lá ń wọ́n gbàtẹ́ rẹ̀ náà látọrọ fún bá a forí jì torí pé kí ni kí ló ti ṣe lọ́sọ̀lá ara sọ́làǹtọ́ ó ní kò sí ẹni tí iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ ó gbàlà níwájú ọba adẹ́là kò sẹ́ni tí iṣẹ́ rẹ̀ ó gbàlà wọ́n ní wọ́n àǹtà ya Rasulullah sallallahu alaihi wasallam wọ́n ọlá tèmi náà illa an yataghmadani Allahu bi rahmatihi àfi tí ọba adẹ́dà bá sí gàgánú rẹ̀ bò mí á fiṣẹ́ á tọrọ dáadáa kó fún wa sí kó jẹ́ átàn rẹ̀ pẹ̀lú rẹ̀ but àwa ní sọ pé torí ipá fiṣẹ́ àti ṣéun á ọba adẹ́dà àlìjẹ́nà wa ti wà ṣúọ̀ láà á máa wà ní àgbègbè méjì tí mùsùlùmí máa fi fò ìpayà àti ìrètí kọ́ wọ́rọ́jà àti ṣe o wọ́n bá dẹ́dà ibi tá a bá kù sí forí jìn a mọ̀ páyà but nígbà tó jẹ́ pé tó ní a ṣe láti ṣe a ní ìrètí sí pé kí ni láàyò tó fún bá olùmẹ̀ à tọ́rọ bá wá ọbẹ̀ ní ìkìmọ̀ ní ọbẹ̀ ní déédé kò ní mú ìbìlísì wọn náà jẹ́ náà mọ̀wọ̀ náà àbàdán kọ̀ pọ́síbù àtẹ̀ẹ́tọ́ òun ni bẹ́ẹ̀ ni bìlẹ̀ hikma wẹ̀lẹ̀ àdìlẹ̀ pẹ̀lú àgbékalẹ̀ àti déédé kí lọ sọ fa'amamali tọ́kọ̀ fa'amamali وصدق بالحسنى فسنيسره للعسر وعمل من أعطى واتقى أنتم مدعداوة pẹ̀lú paláyà ọlọ́run ọba wasadaqa bil husna ó dẹ̀ ní ìgbàgbọ́ wípé a lè jábọ̀ fọba dẹ́dà gbogbo ẹ̀san rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ lọ́rùn ó ṣètò orí àti rójú rẹ̀ ọba dẹ́dà fọsẹ̀lúyẹ sí rògbòdì lè sọ̀rọ̀ a fi dáadáa a fi fàámà من bákìlá wọ̀sọ́bìlá ṣùgbẹ́ ni tó tí ò ṣe ìjọba adẹ́dà pa láṣẹ wípé kó sí ó rò wípé òun ti tó tán ọ̀sán ni yẹn sírò wọlé rẹ̀ ọ̀sọ̀ á nira àti àìríṣe àìṣoríire á sì ṣe lọ́rùn fún un tí ó fi gúnlẹ̀ síbi tí ò ní wù ó fi jẹ́ wípé nígbà tí Umar bin Khattab radiyallahu anhu tó bẹ̀rẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní ṣé kádàrà ti dúró ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ ó ní kí làwọn ti mẹ́lẹ̀ àwọn ọ̀sọ́kọ̀, ọ̀sọ́dọ̀kọ̀ lè ṣọ́fìnà fàfàní ẹ̀fí òfin lè lẹ́yìn sọ. sọ́sọ̀ yí pé tọ́ọ̀bà kú òkú tọ́ọ̀bà ní kú òní kú kí tírélà máa bọ̀ tàbí kí tírélì máa bọ̀ kó gbọ́ sílẹ̀ túútú lóòkù fífín lóòkù òkù fífín tó mọ̀ bá lúlọ ẹ̀ ó làwọn òní kúrò nǹkan kan lára rẹ̀ mọ́ ṣùgbọ́n tàbí ní ìsinmi sọ wípé ah ajẹun àjẹun tọ́lọ́ba láàyò ayò kọ́ a máa jẹun orin tí ó tẹ̀lẹ̀ sí ọ a máa ṣe dáadáa a máa ṣe pẹ̀lú ìpáyà ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́wọ́ rẹ̀ lọ́wà a wà máa bẹ̀ẹ́ kọ́ gbà lọ́wọ́ wa kó jẹ́ àkàrí pẹ̀lú ẹ̀ wọ́n a máa máa bá kìlà wọ́n stagnant tó bá yẹ dánwò ibẹ̀ a ó kúkú ti jọ́rọ̀ kò sí tí wọ́n ti sá rẹ̀ sósí kó kálukú máa ṣe tó bá wù á ó ti ṣe signal ọ̀kẹ́ gbẹ́bẹ́ bí husna àníbi ọ̀tàn rẹ̀ àti tán rẹ̀ ààyè ó nira fún un láti tán rẹ̀ kọ́lọ́ mọ́jẹ àti tán rẹ̀ ó nira fún un kó jẹ́ àtàn rẹ̀ ni ló fi jẹ́ pé àbá téèyàn fi tán rẹ̀ èèyàn máa ń ṣọ nínú rẹ̀ ní pé kẹ́ni wọ́n mọ̀ dúró lẹ́ẹ̀kan pẹ̀lú zikir إما لا إله إلا الله نبقوبة أنه رن مقبل وين أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله àwọn ọ̀lẹ́ báyìí astagfo láàrin làwọn máa ń dún ní mọ́jú torí gbogbo dáadáa ó kó sí lára wọ́pọ̀ tó وأنهارا وتوعى عليهم ما لكم لا ترجون من الله وقال سبحان الله ọ̀n wọ́ ma ọ̀pọ̀lọpọ̀ istikfar ọ̀n wọ́kọ istikfar ọ̀n wáyàwó istikfar ọ̀n wáṣẹ́ máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfar ọ̀n wápò ìpọ̀lọpọ̀ istikfar project tó lé kó tètè pè ọ lọ́wọ́ tó bá tẹ ọ lọ́tọ́ kó orí ṣe tó bá ṣe tẹ́kọ́já sáàmà ṣọ̀pọ̀lọpọ̀ istikfar ṣẹ́kùn islam ibùnú jẹ́ ní ẹ̀hún tí masáyì bá dojú tó bá lè kókókó tí wọ́n bá gbé wá wájú òun wọn gbé bò lòun ṣe àlú ilé wọ́n bá kí sick farm wálẹ̀ nígbà ní òun wọ́n ṣọ̀gọ́rùn nígbà ní òun ṣe 300 nígbà ní ó lè jù bẹ́ẹ̀ lọ ó ní yóò kàn máa wá ní bí ìgbà tẹ́ pé wọ́n ń sọ ayò kalẹ̀ fún ẹ̀yìn lóòrùn tó bá mọ́ mọ́sálà tó bá ń tìkì ra ọmọ wípé àwọn òṣìṣẹ́ Níbo ló ń tí ń bí gbogbo àwọn tí wọ́n rò pé bọ́yá àwọn bá wọ́n sọ fún ní pé rárá tẹ́lẹ̀ ìbárí báyìí ló ṣe rí tó dẹ̀ yẹ pé gbogbo ògbà láti ìgbàyàn ó dẹ̀ ń bá mú lọ. Fẹ́ẹ̀fẹ́ ni gbogbo àwọn àfáà àbúrò fi ńlá aṣẹ́ká blazil wọn bá oúnjẹ ni ó ń ṣe gbogbo ẹ̀mí yóò máa ṣe dáwà ìtẹ́kùnlọ́ àfẹ́lẹ́kùnmọ̀lọ́ tẹ́kùnlọ́ àfẹ́lẹ́kùnmọ̀lọ́ tẹ́kùnlọ́ àfẹ́lẹ́kùnmọ̀lọ́ ẹ̀páyà ọlọ́run ọba tẹ́ǹbá ti ń páyà rẹ̀ yóò máa sọ yìí tẹ́ǹbá ti ń páyà rẹ̀ yóò máa sọ yìí tẹ́kùnlọ́ àfẹ́lẹ́kùnmọ̀lọ́ gbogbo gbàlẹ́ òní wípé ìwọ ọlọ́run ọba mọ́ dojú ẹ̀sìn wa rú tẹ́sìn ọba ti dàrú ìyókù ọbọ̀ sí sẹ́kìn ìyàwó òní dídàkudà ọmọ òní dídàkudà ọrọ̀ ajé òní dídàkudà gbogbo òní dì gbogbo ọbọ̀ sí sẹ́kìn torí wípé ismatul ambrose ojú owó ògbésí ayé rẹ nù tọ́ba ti dàrú gbogbo òyókù ti dàrú mọ́ lọ́wọ́ ele ipataki àmọ́ ìbẹ̀ ní gbogbo ìgbà ìbẹ̀ ọ pataki ó pàtàkì fún mùsùlùmí torí wípé kí ọba adẹ́dà ni ẹ wá tọ̀sọ́nà wá sọ́dọ̀ mi ọ̀dọ̀ mi lẹ́ẹ̀tì rí tọ̀sọ́nà kí lẹ́ẹ̀ fi wá ẹbẹ̀ kó fẹ̀sìn ilé ìgbọ́dọ̀ dúró lọ́kàn wa láti sin lọ kí Ramadan tó dé kìí ṣe yíò nìka Kùránì kíkà ìyí máa jẹ́ kí ọkàn ó dúró lórí dáadáa kí làwọn sọ́lá sọ wọ́n ní bọ́ ọba ṣe kà pípọ̀ sí bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bó ṣe lọ́wọ́ lọ́rọ̀ rẹ̀ sí tó fi jẹ́ pé ń ń bá ń lé ni ó fi rọrùn fún ọ láti tó ẹ lọ́wọ́ sí. dánwò tó bá jẹ́ wípé kí rọmọdánù tó dé ṣíìtì kọ̀ọ̀kan ló ti ń kà tẹ́lẹ̀ ní sọ́dí méjì méjì ìdí tá a fi sọ pé méjì méjì kọ́ mọ́jì ó tí jù bẹ́ẹ̀ lọ ṣó orí tó ọba bẹ̀rẹ̀ láti kékeré tó mú ní díẹ̀ àti ṣùgbọ́n tó ọba mú ní ibi tó ti ga àti wálẹ̀ nídìí rẹ̀ ní máa ń sábà gbẹ̀yìn rẹ̀ torí pé kí ni ipá rẹ̀ ọmọ wálẹ̀ òjíṣẹ́ náà fúnra ọ̀sọ́lá nígbà tí ọ̀kan náà wọn bá gbé ní fún mi níyànjú nípa àwẹ̀ gbígbà ó ní máa gba mẹ́ta nínú oṣù 13 14 15 tàbí sátì ẹ̀gbà mẹ́ta nínú oṣù ẹyọ kọ̀ọ̀kan tó ọba gbà ọlọ́run ọba ó fi fún ọ ní ládàá àjọ mẹ́wàá so mẹ́ta tó gbà nínú oṣù ọgbọ̀nú bí ìgbà tó fi gbogbo ògbésẹ̀ ayé rẹ̀ gbà àwẹ̀ ní sallallahu alaihi wasallam kò ní mú fún níbi tó ti ga sáré ní ọjọ́ àánú mọ́ lágbára jù bẹ́ẹ̀ lọ òjíṣẹ́ látara súnmọ́ ọ̀dà ìsìnlẹ̀ àti khamis máa gbà ọjọ́ mélòó nínú oṣù rẹ̀ ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ eight olùnagbára jù bẹ́ẹ̀ òjíṣẹ́ mẹ́fà àtúnlá ní máa gbà kan kọ́ máa dákà sí torí pé ara rẹ̀ lẹ́tọ̀ lórí rẹ̀ tọ́n bá ń gbà kan tọ́n bá ń kan sí yóò fi rí bí ń ló ti ọba jù nínú gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba síwájú kó jìṣẹ́ lọ́tọ̀ àtúlàm tó dé òjìṣẹ́ lọ́tọ̀ àtúlàm ní ìyí máa gbàjọ́ kan ìyí máa ń fi jẹ́ pé tọ́ bá kojú ọ̀tá ọ̀tá yẹn ó ti parí Why? Because physical strength for for lára spiritual strength náà ó ti pé torí pé kí ni ó balance láàrin méjèèjì ó ní mọ̀sí gbogbo òru mọ̀sí gbogbo òru òru títà ájú ṣe níwọ̀ntúnwọ̀n mọ̀ sọ pé ọ̀pá ní kùránì lẹ́ ọ̀sọ̀sọ̀ lóòjọ́ rárá ṣe níwọ̀ntúnwọ̀n ó ṣe fún ní ìtọ́sọ́nà wọn láti kékeré kọ́ ọ máa dàgbà sókè pẹ̀lú rẹ̀ tó o bá mú láti gíga ọ wálẹ̀ àwọn ètò ìṣẹ́ lára àtọ́là ń fún sọ fún fàálẹ̀ ìgbà rọ̀dí ara rẹ̀ ìgbà òṣìṣẹ́ lára àtọ́là tó wá sọ kankan fún tí òun dán mà nípa ara rẹ̀ ó ní torí bí mo ṣe rí o ọ pẹ̀ láyé o tọ́ ọ bá dàgbà tán àti kọ̀ntínú lè má rọrùn o sọ́lá àlàfún pẹ̀lú tí ó mà tó jẹ́ pé ọba adẹ́dà ló mà ó dẹ̀ ti fi hàn aṣáájú ẹ̀dà sọ́lá àlàfún ó ti jáde ń bẹ̀ sáré ìkẹlẹ̀ ayé lóòótọ́ ó dẹ̀ sọ ó ní tó ń bá mà ní ibi tó jìṣẹ́ lọ́sọ̀ àṣálàm ní kóhun tó sí ohun ọba dúó níwọ̀n àbẹ̀ torí àti máa kọ̀ntínú pẹ̀lú tóhun ṣe májẹ̀mú níwájú rẹ̀ nísìn kò fẹ́ rọrùn má ní wọ́n tún díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní Ramadan kan lórúkọ kan mẹ́wàá kọ̀ọ̀kan fún èyí ọlọ́bá ṣùgbọ́n gbà tó bá ti ń lọ sí ìgbẹ̀yìn tí ara ti ń ájọ́sì dáadáa ló di wípé last ten days yẹn ó lè jẹ́ wípé láàrin last ten days yẹn júùsù mẹ́ta mẹ́ta ní orúkọ kan tàbí nígbà tó jẹ́ èrè jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tá a bá mú lójijì níbi tó ti ga kí ní ọ̀sẹ̀lẹ̀ kò ní rọrùn torí ẹ̀sìn yìí ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run bá ní ká sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ tó o bá mú gìrìgìrì yóò ṣe olè ègún kọ́nà wọn náà ṣe alẹ́ ègún Quran ti kà ó pàtàkì láti mú kí ọkàn èèyàn rinlẹ̀ fún tọ́lọ́run ọba ṣíṣe tí ó fi jẹ́ wípé èrè jẹ́ Ramadan lọ́rọ̀ èèyàn lọ́rùn kí ni ta pè lákọ̀ọ́kọ́ ká máa fi gbogbo ẹ̀ ọwọ́ bá dé dà lọ́wọ́ torí pọ́gbà ọwà lọ́wọ́ rẹ̀ àti ká máa bẹ̀ẹ́ kọ́lọ́wọ́n ó ṣe nírọ̀rùn fún wa kí tí ọba adẹ́dẹ́ ó fi jẹ́ ọ̀rọ̀ wá lọ́rùn tí ó fi jẹ́ pé ẹnu wọn ó di àṣẹ lórí bíbẹ̀ kíka Quran gbogbo wa torí látara kíka Quran ọba adẹ́dẹ́ ọmọ jíjú wa wípé ká òun kóhun ọmọ fún wa. kí àbẹ́kẹta kó tó kẹ̀kẹ́ ni gbogbo ń tá a bá ṣe ká fi jọ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam gbogbo ń téèyàn bá ṣe tí ò bá fi jọ àṣedànù ni ẹ má jẹ́ abájìnà wípé nísìn màlà àmìlà àmàlà laysa alaihi amruna fahuwa radd ṣé máa ń kó tiẹ̀ nísìn pé jìnnà ti bá àwọn fùrùfúrù là ń sọ yìí àwọn sàádé rẹ̀ wọ́n fẹ́ ṣe tó jìnà dáadáa tó lágbára kí ni wọ́n ṣe wọ́n kọ́kọ́ lọ ní ilé rẹ̀ náà wọ́n bèèrè lọ́wọ́ àwọn ìyàwó rẹ̀ bó ní ṣe máa ṣe sí lóòrùn náà gba wọ́n sọ fún wọn ó pé kò jù báyìí náà kìí ṣe jù báyìí náà <laughs> nínú wọn ní ah, tí ẹ tọ̀ sọ́lá ayọ̀ sọ́lá ọlọ́run kúkú ti forí jù èmi ń tèmi o gbogbo ògùn ní ìmọ̀ sí kírun kékeré ní á ah, gbogbo ọ̀sán ní ìmọ̀ sí gbà wọ̀ ọ̀kan ní èmi òkè ẹ̀mí tẹ́ ẹ̀wọ́ pàpà ń tèmi ẹ̀fìn ní ìmọ̀ sí kí ló jíṣẹ́ lára tó là ń dáhùn lọ ó ní màmá jí lóru màdẹ máa sùn mi ti gbogbo ọjọ́ ayé gbà wọ̀ mo máa ń gbà wọ̀ mo dẹ̀ máa ń jẹun mo máa ń dáàtò kí gbogbo ìgbà ni mo fi ń gbà fẹ́yàwó fẹ́yàwó lè ní o ẹnikẹ́ni tó bá ní òun ò ní tẹ̀lé ojú pàǹdà tì mú sí lára mi o èèyàn ní pé iṣẹ́ tó bá ṣe àṣedàgbò àwọn ni o fóònù tí wàá ṣe wá jẹ́ ìgbà tọ́lọ́run bá ní kọ́ sọ̀rọ̀ fáwọn kò sírú wọn lẹ́dàá kí lọ́ba lẹ́dàá sọ pé kó sọ fún ọ ó ní kẹ́rù náà ẹ̀ tó dáa jù lẹ́dàá. èmi kobodo gbọ́dọ̀ má sọ kò sẹ́ńtọ́ dáa tó mi lẹ́dà ọgbọ́n tó bá lẹ́dà sọ ó ní wọ́n kánà fọ́ńtò láyé àríkà ọ̀gbìn ọlá lẹ́yìn náà tó tún tẹ̀lé wọn ó láwọn tó tún tẹ̀lé wọn ó láwọn tó tún tẹ̀lé wọn. síbẹ̀síbẹ̀ gbogbo wọn kárí tí nǹkan kan bá jẹyọ wọn kọ́kọ́ ṣèwádìí náà ṣé bá a ti gbà ń kéwú lọ́wọ́dún òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá. kí wọ́n á lẹ̀ karùn láti dá tọwọ́ wálẹ̀. ní tí èṣà rẹ̀ tá a bá kó dání ká máa gbìyànjú àti dàálẹ̀ ká má kó wọ mọ́nu. kí la rú ìwọ ká má kó má wọlú tá a máa ti ń jẹ́wọ́ poison amú poison àdá oyin sí àwọn ń e mu kí ni ó ṣẹlẹ̀ gbogbo dáadáa tó yí bá fẹ́ mú wá sára kí ni tó ìdàn ọmọ sí sọmọ destroy ẹ̀ tẹ́yìn òfin ní gúnlẹ̀ ayọ̀ èyí ní wípé ká máa ṣe ṣírò fúnra wa àwọn nǹkan tí na ń ṣe tí ò mú àwa náà mà bẹ́ẹ̀ sánú sí ọ̀ lè jẹ́ nínú àwọn nǹkan ẹ̀mí àìgbára lọ́lọ́run tó àìbìkítà ìjọra ẹni lójú ìgbéraga ọba adẹ́dà kèé sí ìdúnyàn kí la sọ lẹ́ẹ̀kan àwọn tí wọ́n dáa jùlẹ̀ dà lẹ́yìn àwọn ànẹ́dẹ̀ ọlọ́ọba àwọn sàádọ́ òjíṣẹ́ lọ́gbà àkúnlàbí wọ́n lọ sójú ogun pípọ̀ wọn wá jọ wọn lójú kí lọ bá adẹ́dà nípọ̀ tẹ̀lẹ̀ tí wọn wọ́n jẹ ìyà lójú ogun yẹn débi wípé ó dín dí àádọ́rin àwọn tí wọ́n há Kùránì sórí ló bá lọ ọba adẹ́dà tó ń sọ fún ọ a tọ́wọ́ bá báyìí ọwọ́ ti bà wọ́n tí wọ́n wà wájú náà síwájú yìí òun ọ̀bẹ́ nìkan kan tán wọ́n rò pé torí wípé ọlọ́run fún ọ ní díẹ̀ ṣe otu ti mọ́wàá jọra rẹ lójú kó wípé kò sí tó ṣe ah ìwọ gan kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ jù tó lẹ́ni tó ti rú re yóò ma páyà yí pé taari pẹ̀lú ẹ̀yìn kìí ṣe wípé kọ́ a máa rò pé yes ohun ti àráì ẹn tó àráì wọ́n Muhammad wa rahimu wá táǹtàǹtà fúnra táǹtà nígbàwo láàtò sinmi lọ onígbàtẹ́tẹ̀ wa kan bá wà lè jánà torí tẹ́kàn bá ti wọlé èkejì náà tẹ̀lé ẹsẹ̀ kan ò ní wà lè jánà kò tún wá jáde náà kò sí kò sí nínú àkọọ́lẹ̀ ọba adẹ́dà wípé ẹni tó bá wà lè jánà wọ́n tún wá yọyọ̀ àwọ̀nà là ẹni tó wọ̀nà ìkẹ́ ọlọ́run lè lè bá ó ẹ̀nà ṣùgbọ́n tó bá ti wà àlùjànnà ó ti ṣe kíni ó ti síra èyí ò ó ti jèrè ó ti bọ́ kó bá dẹ́dà subhanahu wa ta'ala kó fún wa ní okun ẹ̀mí okun ìmánì tó fi jẹ́ wípé ẹsẹ̀ wa ó bọ̀ sínú báyìí pé yẹ wa bọ́ báyìí eléyìí pàtàkì a máa gbìyànjú ìdí gbogbo ògbà lórí gbogbo torí pé tí ń bẹ wájú wa láàmà lé táà bá ṣe yìí ewu ni mùsùlùmí ètò ó tẹ̀tẹ̀ rẹ kọ́mọ orí àwọn ojú pọ̀nà tí ó bá ṣe ẹ̀wà jẹ́ àmà ṣọ̀ láti sọ lọ́tẹ̀ tọkọjá ọmọ ìyá lóbìnrin tó ní ọkọ òun ṣe dáadáa sóhun ṣùgbọ́n látara social media òun ń chat pẹ̀lú ọkùnrin kan òun ọ̀mọ́ rí kò mọ̀ òun náà rí ìfẹ́ ọ̀rẹ́ rẹ̀ ti mú mi láyé òun débi wípé òun ò ẹ̀fẹ́ rọ́pò òun lójú bẹ́ẹ̀ tó bá ti gbẹ́sẹ̀ ní haram àti ṣe halali onírọ̀rùn fún ọ tó fi jẹ́ pé ọmọ ẹ̀yà tí ọlọ́ bá àwọn afá ó ní ara òun èdìdì síyàwó òun kí ni kí wọ́n fún òun wọ́n ní simple inú rẹ̀ kí ni wọ́n ní máma wo ajínàbà obìnrin olóbìnrin máma wo obìnrin olóbìnrin ṣe gbọ́dọ̀ lọ́sọ̀ torí wípé òdí ìmúnú láìkì rẹ̀ òun kàn sáà tàn látara bẹ́ẹ̀ bóun ṣe ń tàn ń paná ìmánì rẹ̀ ntọ́lọ́wọ́n bá wá ṣe lẹ́tọ̀ fún ọ òun dọ́gbọ́n kórìíra rẹ̀ oúnjẹ ò lè sọ nísìnyí pé bí ara rẹ̀ ṣe dìde sí àwo rẹ̀ ọ̀jẹ̀rún obìnrin míì níta lọ́ba ti wò mí wọ̀ ọ́ ọmọ ìyá mélòó ló bọ́nú ẹ̀ ọmọ ìyá wa ló fi jẹ́ pé I very cautious pẹ̀lú gbogbo ń tàà gbé dání a lè ní ti àsìkò táàfù a lè ní ti ń táàfù ń ṣe ọ̀nà ní ó yẹ pé ó ní ilé àjẹ́ǹjẹ́ tán ó lè tàbí lẹ̀tẹ̀lẹ̀ síyàn látàkó jìnnà ọgbọ́ ìdánilẹ́kọ̀ọ́ kan tó owó dáadáa ó ṣe á ọ̀ṣàdó àfẹ́ tó mú wá wọ́n lọ́wọ́ bá dáadáa rẹ̀ wọ́n sàrẹ̀ jẹ́ ó ṣẹlẹ̀ sí ọ ìwọ náà fẹ́ send it out wọ́n lọ́wọ́ bá gbogbo àwọn tí wọ́n ń jàǹfààní rẹ̀ látara rẹ̀ wọ́n sà fún wọn náà ládàá àtẹ́ńdó tó rẹ́ lẹ́sìn ògbé sórí Facebook ògbé sórí WhatsApp ó ṣe gbogbo wọn yìí wọ́n gbà ládàá tọ́pọ̀ torí ibi tí ó dì yóò ju pé kọ́ ọmọ ayájú lé kọ́ ọmọ sọfẹ́nì kọ̀ọ̀kan lọ bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni fi mọ ní ọ̀rọ̀ bá ìyẹn gẹ mọ́jẹ ọ̀pọ̀ jù Ramadan ti ń bọ̀ wọ́n ní kí gbogbo wa dé àṣepánu wa mọ́lẹ̀ nínú oṣù yẹn làwọn kan ó tù tí wọn sílẹ̀ ìtọ́ ọ̀gbọ́ nínú tafsir ọgbọ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ tó yẹ pé kèfèrí jẹ ò bóyá kó tọ́ ó rí tí mùsùlùmí wọ́n jẹ́ pè láàfà yóò dẹ̀ mọ̀ gbóyà yóò mọ̀ sọ nínú tẹlifíṣàn. a nígbà wọn pé ẹnìkan sọ yí pé ń takò hijab ọmọ ìyá ah, check gbogbo nǹkan tó di tó lè bá ṣe sọ fún mọ̀rẹ́ mo ní lápò wọ́n ní kí ló ìmọ̀ ń yàn ayẹ́ ni kò lójú ọ̀nà tí ọba ṣọ́ra yọ yẹ̀wọ́nú nádẹ̀ wọ́n ni kí mo ní àá mo ní yọ ta ta sí àwa Aisha ńgbà ọba ya ẹni gba gbogbo eléyìí gan yọ ta ọba ta si ìbá da fójìṣẹ́ lọ́sọ̀rọ̀ sí láǹdà fún ara wọn mèrè mo ní kí lọ́pàá ó ti ń romanticize pẹ̀lú àwọn ṣíà wọ́n ń dẹ ọbẹ̀ wọ́n ń fa bàbàrà wọ́n máa fún láwọn síra àwọn kà àwọn wo làwọn ṣíà àwọn tí wọ́n intellectualize stupidity àbí kéèyàn sọ yí pé Jibril ṣe mistake ni torí wípé ẹnìkan jọ òjíṣẹ́ lásàlá àsálà ló fi rò wípé òjíṣẹ́ lásàlá àsálà lẹ́nìyẹn kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé kọ̀mẹ́ntì jẹ́ Jibril kọ̀mẹ́ntì jẹ́ Jibril kọ̀mọ́pò rẹ̀ kọ̀mẹ́ntì <laughs> jẹ́ Jibril kọ̀mọ́pò rẹ̀ ìtútùmọ̀ sínú kìí ṣe tìsàlẹ̀ ń bínú láti gbàyàn ó ń gboyè lọ sí ni nínú Ramadan níbẹ̀ máa ń gboyè kí náà sí náà tún ti bẹ̀rẹ̀ wèrè ọmọ kékeré kan torí wípé ó súnmọ́ àwọn iṣẹ́ aláìní wọ́n fà mára wọ́n ń lu dùdún tí ó jò wọnú náà fún òun náà dẹ̀ ń jò wọ́n ní kí n ṣe ìmáàmù Bukhari ló ṣe sùn jami sọ̀rí ó ti ta sí wọn Bukhari kẹrẹkẹrẹ ní ó ti ta sí Abu Hurairah rọ̀dí ara àmì ó ti ta sí àwọn Aisha láàrin wọ́n tí ń pọ̀ lókè lọ́run wípé kọ̀dà bí ti bí ẹgbẹ́ apá ẹ̀yẹ dànù kó tó fa wàhálà fún wa torí ìtọ́ba adẹ́dà sọ ní pé tẹ́kù fitna látúnṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìrìnàjò ọ̀nà ẹ̀mọ̀ ní nǹkan kọ́sọ̀ ètí ń bọ̀ orí gbogbo wa ní ó dàlẹ̀ ẹjẹ́ àtẹ̀tẹ̀ yanjú rẹ̀ wọ́n rán yàn nísìn kí àwọn wọlé do out of fitna fitna peddler mongers bẹ́ẹ̀ làwọn kan ó jókòó ní wọ́n bá ta sílẹ̀ wọ́n ta sílẹ̀ ẹ̀fínú ọmọ kékeré tí ò tí fẹ́ 17 àbí ètò tọ́bá ti jù bẹ́ẹ̀ lọ́kọ̀ọ́ lójú ní ọ̀nà ṣẹ́ẹ̀kì ọ̀rọ̀ bá ti súnmọ́ lọ́wọ́n balẹ̀ yìí tẹ́ sá máa ń sọ gbogbo wà ń bí ẹ̀ẹ́dí ẹ̀ta ẹ̀ sọ̀rọ̀ àwọn ẹlẹ́gbẹ́ kẹta sáwọn èèyàn mọ́ ní wọn ọ̀pá wà ní dáwà ní bẹ́ẹ̀sù pé ó ti sọ ire oníkéyàn wá bẹ́ẹ̀ ó ti súnmọ́ lọ́wọ́n bá eré rẹ̀ ó ti máa tà sáwọn èèyàn entertainment ẹ̀ entertain wa bá a ṣe fẹ́ ìdótúmọ̀ kìí ṣe bí nìkan bẹ́ẹ̀rẹ̀ ni tí wọ́n lè àrẹ̀díyà bó ṣe ń ṣẹlẹ̀ wèrè kan ó fi ọ̀já ó fi wérí ó ń pè ní láwàì lọ́wọ́ sọ fún àwọn àfà kìí ṣe Bukhari kìí ṣe Muhammad bin Ismail ló ṣe àkójọpọ̀ tẹ́ǹpín Bukhari ó ní jùmọ̀ ní jùmọ̀ ló kójọ torí pé kí ni torí wọ́n ní jàmáà àwùjọ Muhammad ibn Ismail kí lọ́pà bára sí kó sínú ọlọ́pọlọ kò tí ẹ̀rí tí ń kà mọ́ ọ̀gbọ́yé mọ̀n áfẹ́ àtàrí ìfẹ̀dẹ́là tọ́lá ti ní gbéyẹ̀ ti kó lójú ọ̀nà tọ́yẹ kọ́rin àti òní àti sẹ́sí àti sọ̀rọ̀ sí gbogbo ẹ̀yọ́ wọ́ ni ọ̀dá mazáàbù ọ̀zọ́ ọ̀gbọ́ òkúrò lọ tí láti mú àsìkò rẹ̀ lò lórí dáadáa gbogbo àwọn ojúpọ̀nà àti ká ṣe orí ibú látara rẹ̀ kílèkejì ṣe bọ́ mọ̀ ẹ̀yà wa pé rẹ̀ wá fún àti pé ká lọ́wọ́ lọ́sẹ̀ ó ti jáde wọ́n ṣẹ̀ sẹ́ndì owó kan ní wípé owó tí wọ́n sẹ́ndì ní òun ẹ̀ transfer rẹ̀ sọ́mọ rẹ̀ lọ́mọ bá pè pé à òun ti fẹ́ pè mí màmá òun ti jáde láyé kódà àwọn ètí gbogbo òkú rẹ̀ ní òye káwọn ó ti pè é ta ni ò lè ṣẹlẹ̀ sí. كم من صحي مات بغير علته àìmọye èèyàn tí ń jáde láyé tí ò sí kò orí ọ̀pọ̀ wọ́n kàn lọ jáde àsìkò tító ta ló mọ̀ lásìkò òun tító àbí òtítò torí ipá mọ̀ báyìí láti ní fásìkò ṣòfò gbogbo àsìkò wa a máa lò ó fún ti dáadáa a ní fásìkò ṣòfò gbogbo nǹkan wa yóò máa dá lórí wípé àti fi wójú rí ọlọ́run ọba látara bẹ́ẹ̀ Ah, kí ló jíṣẹ́ náà tọ́lá àṣọ́lá àkílò zikra hadima lazat ẹ máa kún fún ìyẹn tí a bá dùn jẹ́ òtútù wọn ní ikú kí ni máa mú ràn yàn lọ́rùn aṣọ àwọn tá a máa jókòó tì àwọn tá a bá rìn ọlọ́run ọ̀dáró òjíṣẹ́ náà tọ́lá àṣọ́lá kò dẹ̀ ní dáró rẹ̀ mọ́ kí ló sọ fún un قل وصل نفسك مع الذين يدعون ربهم بالغداة ولا عشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تتع من أغفلنا أن قلب وذكرنا واتبع وكان أمره فرطا مصورون láàrin àwọn tí wọ́n ń ṣe tọ́lọ́run àwọn ẹrú ọlọ́run bá ṣọ́ agbègbè tí wọ́n máa bá rìn àwọn tó máa tẹ́tí sí àwọn tí ìṣesí wọn tí ò bá ní mú ọsún mọ́ lọ́run ọba tó jẹ́ pé tọ́tọ́tọ́tọ́ kí láàpẹrú àwọn èèyàn top big people jìnà sí wọn àwọn tí wọ́n máa fà ọmọ́tọ̀ ọlọ́run ọba tí ìrìn àjò rẹ lọ sọ́dọ̀ ọlọ́run ọba tí ó fi máa nítumọ̀ sí gbogbo oníkọ́ máa súnmọ́ májìnà tí wọ́n torí pé kí n tọ́ra túbọ̀ tán kọ́mọ́bà bí pé ó kòkúkòkúkò tí àti ṣóògùn rẹ̀ ò ní ọ̀rọ̀ lọ́rùn máa òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àti láti sọ pé àbáṣepọ̀ ọ̀rẹ́ àti ọmọlàkejì bí àbáṣepọ̀ pẹ̀lú tí ń ta lọ́fíńdà àti alágbẹ̀dẹ alágbẹ̀dẹ tó bá lè bí bíi tirẹ̀ nígbà tí ó ti tẹ́ bí ooru àti oorun ò bá jẹ́ kọ tó bá tí yàn bá ní wọn lára ah, oríṣiríṣi nǹkan lọ́mọ tí òfin ní ìwọ̀ ọlọ́run láti jókòó mẹ́ ṣùgbọ́n onítùàrí bóò tí ẹ̀ lówó rà àtẹ́kùn òórùn dáadáa tó o bá kó látara rẹ̀ inú ti ẹ̀gá wọn máa dùn àwọn tó rìn má àwọn ka kùránkùrán zikiri zikiri àwọn dìde lóru dìde lóru àwọn oríṣiríṣi wọ́n wá mà wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe lé wọ́n ṣe lé wọ́n ń ṣọ́gbà ara wọn torí tó jẹ wọ́n lógún ni wípé káwọn tán rẹ̀ wọ́n ṣe tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ ń jọ dájúdájú ìwọ́n ló rí wípé wọ́n ma ṣọ́gbà rẹ̀ òfin fún hmm, ní ìṣe tó lágbájá ò onígbà tí àwọn kan dìde bẹ́ẹ̀ ẹjẹ́ àwọn kọ́fẹ́ wọn àrọ̀dù wọ́n ní àṣà ìrọ̀ rẹ̀ kí ló dé jẹ́ tí ń ka tíra rẹ̀ fọ́tí olùbárí tí wọ́n fi tí wọ́n kẹ́ ń dá ọ̀rọ̀ rẹ̀ àti náwáwú torí pé náwáwú torí pé súnfí ni kí ń dánú nǹkan kan oríṣiríṣi bá hafazahullah sheikh salim shalif fawzan ó ẹni tó bá fẹ́ tán rí kìí ṣe tọ́tọ́tọ́tọ́rú rẹ̀ tálíbìlì ilim tí ó fi jèrè tí ó fi ní sórí ibú ní ọmọ ẹlẹ́ká ó ní iṣẹ́ rẹ̀ wo ló rí ṣe láyé rẹ̀ tàbí tó lè òpó lè rí ṣe tó fi lè bá Ibn Hajar tàbí Asqalani ẹgbọ́n táwọn ẹni rẹ̀ ń sọ nípa rẹ̀ wọ́n ní láti ìgbà tó ti jáde láyé ọlọ́run ọgbọ̀ òtí ìfún ẹni obìnrin kan nírú rẹ̀ bí lọ́mọ Sheikh Muhammad Nasir al-Albani orí èmi náà gbà bẹ́ẹ̀ rahimahullah rahmatullah ìjọmọ̀ ẹ̀dẹ́ ènìyàn ó lè ṣe mistake ṣọpọ́sílẹ̀ ṣe máa súnmù ṣó ní isma láà ṣùgbọ́n bá bá ní kẹ́mẹ́kó mú ni bí ọ̀pọ̀ lọ́kọ́ bàbá ní kí ẹranko mú ni tọ́pọ̀lọ́ bí ọ̀pọ̀lọ́kọ́ ẹranko bí ọ̀pọ̀lọ́kà ń sọ àwọn ẹrù jẹjẹ nínú àwọn àfà wọn sọ pé ibi báyìí tí Ibn sọ báyìí torí ìmọ̀ yìí pọ̀ o ìmọ̀ yìí pọ̀ gan ti gbé fúnra wọn ti báyìí ní tó fi gbéra fúnra wọn ni ṣe báyìí báyìí débi Sheikh Muhammad sọ́ọ́lì ó ní la hijra ba'da al-fath lẹ́yìn Fathul Bari Ibn Hajar àti sọ pé yẹn lọ kàtíra ní lórí àgbọ́yé ẹ̀sìn ọ̀rọ̀ òyíṣẹ́ mẹ́fà àtọ́là ní tó kò pọ́ síbò nìkan ní tuntun náà ara àwọn èèyàn àdá sínú àwọn kéékèèké torí bá lè kálábá wọ́n lè gbé tíra tí wọ́n tí ìtòkà wọ́n tẹnu bọ̀ ọ́ wọ́n ṣoríṣiríṣi wọ́n sọ̀rọ̀ ṣàwò nǹkankan kí ní bí àìní aṣọ́ra fún gbogbo ilé akùrarú torí pé kí ni báyìí ṣe ń gbìyànjú wípé kárí Ramadan lò dáadáa káti lè rẹ̀ àwọn tí tí wọ́n sọ wọ́n ti ń pè bùbú rẹ̀ wọ́yá sàbúnà annan na suna wọ́n dẹ̀ mọ̀ rùfẹ́ dáadáa na wọ́n sẹ kọ́nà wáyà wáyà kí tún ní tí ó tún náà wà lọ́wọ́ lórí ilé ìjọra ẹni lójú má ti dé lẹ́wù ọba adẹ́dá lè dá ọ̀hún brọ́dà ni tó bá jẹ́ brọ́dà kò ah, ni ẹ̀hẹ́n táwọn àti ọ̀kan náà ọmọ ìyá lóbìnrin ó ní kí ló dé tó fi jẹ́ pé gbogbo tí wọ́n bá ní wọ́n fẹ́ ṣe ìyàwó lé àwọn báwọn bá àwọn lágbọ̀ọ́yé tó àwọn ṣe gbogbo ẹ̀ tó ó mọ ń gbọgbé lọ́kàn àwọn mo ní rárá ẹ yín síbi tọ́lọ́hún ò gbé yín sí ni tó o rí feeling tó o nígbà àwọn fẹ́ ṣe ìyàwó lé ọ tó gbọgbé lọ́kàn rẹ lẹ́wù rẹ ló ṣe èdè yìí mistake táwọn ọkùnrin náà wá ń ṣe ni wípé wọ́n gbé yín sí lẹ́wù tẹ́ẹ̀sì wọ́n wò wípé torí pé àwọn òun ó ń bojú wọ́n ń ṣe dáadáa ó ló lọ́ọ̀bù òun in court ní ṣe gbogbo ẹ̀ so nítorí náà gbogbo ohun tí òun bá ṣe yóò gbà wọlé bẹ̀ mo níta ni ó fi jọ lọ́ka gíra nínú sọ́yí Bukhari ń táwọn àwọn ìyàwó òjíṣẹ́ mọ́sọ̀ àṣọ́nà tí wọ́n ti mọ́tò àwọn ìyàwó mọ́ lẹ́yìn oṣiṣẹ́ ẹ̀dá tó mọ́ ó ní ara mọ́ ní àdámọ́ yìí ni ẹ ẹ̀sìn ní ẹni ọgbọ́ fi rọ̀ lọ́rùn dáàbò tó lẹ́sìn ààrẹ máa sọ fáwọn ọmọ ẹ̀yà lọ́kùnrin náà kí wọ́n mọ̀ gbé síbi tẹ́ sí o kí wọ́n dẹ̀ mú sùúrù o torí wọn ò mọ̀ ṣe ń ṣe yín nígbà dẹ̀ mọ̀ ṣe ń ṣe o gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lú àìjẹ́bẹ̀ ìwọ náà nínú àwọn ọmọ ẹ̀yà lọ́lọ́run ṣe dáadáa fún gbogbo wa ó gbàgbọ́ títa ríro tí ẹni bá lò máa ń ké àtìgbà tí èmi bẹ̀rẹ̀ sí dùn òun ó ní ṣẹ́yìn á òun fẹ́ tọrọ pé kó òun jáde láyé gan bẹ́tà ju ètò òun rí lọ ó ní gbogbo sísẹ́mù ló dàbí ìyàwó rẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ó ní à ó gùn ju kọ́ máa máa mú yàn lọ ó nítorí pé kí ni tọ́mọ ń bá mú àwọn ó ní láti ẹ̀fà wọn lẹ̀ ọba máa wọn dé ẹ̀fà wọn lẹ̀ ó ní ṣùgbọ́n à gbogbo sísẹ̀mù ara yóò dẹ̀ máa ti ṣoṣo ṣoṣo lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní bẹ́ẹ̀ mo ní bọ́ọ̀rọ̀ fíìmù gíra owó jíjẹ obìnrin bí sẹ́mù ara sábà tẹ̀lẹ̀ náà a sì nípa wọn àmà bí ṣe máa ń rí kí láà máa ṣe a máa ṣàdúrà fún wa ní pípé ìwọ́ bá dẹ́dà bá ń fi ṣèdẹ̀kùn fún wọn wọ́n náà dẹ̀ máa ṣàdúrà fún orí ara rẹ̀ pé wọ́n náà bá dẹ́dà kọ́ mi máa ṣe o má jẹ́ kó yé ní wàá depo sí iná rẹ̀ tí ó fi jẹ́ pé gbogbo ẹ̀ wà jóná ráúráú torí ó lè jóná ráúráú dáadáa tó bìnrin tí ń ṣe fún ọbọ̀ láti gbà yìí ibi tí ìbáadà kásẹ̀yàwó lé ọmọ obìnrin tó lé fún obìnrin dé ó lè dàrí láàfin ìṣẹ́jú kan nìsù a ní ní káwọn òkùnkùn yanjú gbogbo ẹ̀ ìwọ lọ́ọ̀bẹ̀ yìí pé dákùn mọ́ ẹ̀yìn gbogbo ẹ̀ dákùn torí pé kí ni ìtọ́kùnrin ń dálẹ̀ ń bẹ̀ láburú kì í ṣe kékeré ní dálẹ̀ wípé ọlọ́run ti fún mi lágbára náà mo bá ṣe wù ní ìṣèlú òjíṣẹ́ lọ́sà àṣẹ́lẹ̀ mọ̀ ló bó ṣe wù ó bó ní tiwọ́ ṣe jẹ́ ojú ìjọra ẹni lójú agbọ́dọ̀ ṣọ́ra fún kí ni ìdàkejì rẹ̀ tọ́wádọ́ ìrẹ̀rẹ̀ nílẹ̀ gbogbo ń tọ́ bá ṣe ní dáadáa má jẹ́ jẹ́ nkankan níwájú rẹ̀ kí ni òní fi jẹ́ nkankan níwájú rẹ̀ ọlọ́run ṣe kìí ṣe ọ fẹ́ kó o ṣoríire látara rẹ̀ ni pẹ̀lú kíni pẹ̀lú ìdúpẹ́ fún kò fẹ́ kó látara rẹ̀ pé kọ̀ wá rò tó tàn bá ti ìwọ ló máa ṣe ni ta ló kọ́kọ́ ṣe iblis kí ló gbà lérí ibẹ̀ wọ́n ni ana khairu minhu mọ́ dáa jùlọ ó ló ń dáa jù bàbá ńlá Ádámù lọ sallallahu alaihi wa sallam kí ló tún ó tún pẹ̀ sí give خلقتني من نار وخلقته من طين nínú náà ló ti dáhùn ẹ̀hẹ́n ta ló sọ fún ọ pé náà dájú ẹ̀rọ̀fọ́ lọ ta ń sọ fún ọ bẹ́ẹ̀ wà kọ́lọ́tọ́wọ́ mi tí ọ wá dá nínú ẹ̀rọ̀fọ́ ẹ̀hẹ́n ta ń sọ fún ọ pé iná dájú ẹ̀rọ̀fọ́ lọ. lójíṣẹ́ náà ẹni tí ìsúnmọ́ ọba ò gbéga bíbí ire rẹ̀ ò lè jẹ́ ó rìn kankan o nítorí náà ìsúnmọ́lọ̀ ọba ní ká máa lé ẹni tó jọra rẹ̀ lójú òní súnmọ́lọ̀ ọba torí wípé kò fi ọpẹ́ fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala látara ilé èyàn ọmọ rẹra rẹ̀ lẹ̀ yọ́ máa mọ̀ pé ẹni ìkẹtọ́ba adẹ́dà fún àánú ni aláwọn tí wọ́n ṣègbìyànjú ju jẹyàn lọ ọba adẹ́dà ò ṣe wọ́n láàánú bẹ́ẹ̀ a ń bẹ ọba adẹ́dà Ramadan tí ń bọ̀ yìí kọba adẹ́dà ó fi ṣe ìkẹ́ pípọ̀ fún wa ju èyí tó ti kọjá lọ kó wá jẹ́ ká ṣe pípọ̀ rẹ̀ ráyé kó fún wa àti gbogbo àwọn táàfì gbà táàfì fi ṣoríire nù rẹ̀ inshallah al-karim gẹ́gẹ́ bá ṣe sọ síwájú sífọ́tò síyámi nàbí sífàtú sọ́ọ̀nì nàbí a bẹ̀rẹ̀ sí máa mú ká nínú next halqa ẹ̀tìtì ní bá kútú bí ẹ̀dọ́bá fẹ́ ní kọ́pì bẹ́ẹ̀ náà ni a máa kà pẹ̀lú rẹ̀ adabul mufrad ti imamu Bukhari àwọn ṣùrúṣù rẹ̀ àlàyé rẹ̀ pọ̀ nínú rẹ̀ ní etí Sheikh Jelani tó ṣe fọ́dùlá ìsọ́mọ̀lì ṣe nínú àwọn ọba adẹ́dà sheikh muhammad nasiru alabani ṣùgbọ́n àmàtàwásá wọ́n gbé ẹ̀wò àwọn ibi tí wọ́n rí wípé ó ní ìdí àtúnṣe wọ́n túnṣe ọ̀ṣìlẹ̀ tààrí ṣẹ́rìwò tààrí kò tààrí alá adamul mufrad ọmọ yàwá afá àwáríṣà وناش الشر ويا وشبه الجلوريرة شك سعيد رفلا وناش ابن الجلوريرة بيناني الشيخ محمد لقمان الثلاثي وصد يعني رش البرد بناني أفامينا وشي فضل أول الأحد الصمد دوري مبينة ورياضة بالمفرد لاني wọ́n ń fa oríṣiríṣi ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká kọ́ lórí rẹ̀ wọ́n fẹ́ wọ́n fà jáde torí pé kí ni kólúkálukú máa lára rẹ̀ káwọn ti tá gbé ọba rẹ̀dà sí ọmọlàkejì bóò láṣe wà sí wọn tí a fi ní ríbìnú ọba rẹ̀dà bóò láṣe wà sí wọn tá a fi ayé àti gbangba ọjọ́ gbẹ̀ǹdà àlùkìyàmù àbí ọba adẹ́dà kó jẹ́ ká sun ilẹ̀ ayé àti ti gbangba ọjọ́ gbẹ̀ngà àti àmà kọ́ má da ayé àtọ̀run wa rú àbí ọba adẹ́dà kó jẹ́ ká tàn rí lórí tí ó fi máa òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam فسبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد tẹ́ǹdì rẹ́gẹ́ lábẹ́rẹ̀ torí wípé a ti ti dé gẹ́gẹ́ bá ṣe ń sọ síwájú ṣé ká mú bẹ̀ lọ sí náì ni 8 yẹn bọ́ ló ti ń sún mọ́jú fáwọn bàyà

wọ́n ní kí a sọ fún àwọn pé ìfẹ̀mìlìlà tí wọ́n gbà lẹ́yìn ìgbà tí àti wa ẹ jáde láyé tán ọmọ ya kà sẹ́ndì 40,000 naira àwòfin gbà tó ti jẹ́ pé òun náà ni wọ́n ti pé rí kí wọ́n sẹ́ndì sí ọmọ náà and uh, chama torí pé nǹkan le òun náà ni ọmọ fi sáré wájú bàbá ń tijú nígbòlù fẹ́ ságbà bọ̀tọ̀ máa wò wí pé á ah, jẹ́ kí n sáré jáde ọmọdérin tún ni so bọ̀tkádàrà ti dúró níta bá ṣì ní láti fi sọwọ́ sí wọn láti fi ṣe ìrànlọ́wọ́ fún wọn kò pọ̀ so inshallah torí forty thousand naira tí wọ́n sẹ́ndì lẹ́yìn ìgbà tó jáde láyé tẹ́yìn wọ́n fi sọ̀wọ́ sí àwọn fámìlì rẹ̀ kọba adẹ́dàbà gbàlẹ́rù kọjá yóò jìnà sí àwọn kọjá ká tán rẹ̀ sọ́wọ́ rẹ̀ kan tó lọ. wọ́n kún sọ́rọ̀ àwọn tó lọ́wọ́ kẹ́ẹ̀kọ́. náà fi sabilillah ehm, ohun tí wọ́n fẹ́ fi ṣe iye tí wọ́n rí ó sì kéré púpọ̀ so àwọn brothers wọ́n máa gbé ní ẹ̀ka àti ìkájọ̀ká dá sí ọlọ́wọ́ gbà lẹ́sìn Nàmsá ní ẹni tí ó fẹ́ fún wa ní um, submission tiẹ̀ lórí ọ̀rọ̀ timing. Gbọ́nà ní kọmọ́ ẹgbẹ̀rẹ̀ pàtó. Ọlọ́run jẹ́ kárí pẹ́rẹ́ dáadáa. Àrẹ àtẹ̀yìn náà. Ìmàlẹ́ ọlọ́run ní sàlàyé ọlọ́run jẹ́ pọ̀ pẹ̀jọ ojú alẹ́. Àrẹ àtẹ̀yìn náà. Ọlọ́run

ṣé wo sì máa àtẹ́dì ápọ̀ ń gbà ẹni kò yé máa àtẹ́dì ápọ̀ kò yé mi o kẹ́gbẹ́ ọ̀tẹ̀ tó mọ́ a. wọ́n ní ṣé àwọn obìnrin àtẹ́ǹdì ápọ̀ ń gbà ẹni àbóṣe wá di pé ní ìsìn àtùmọ̀ wá tún síwájú kò ámọ̀ tún sẹ́yìn kò yé mi náà o. ó yẹ ká ó torí adúlọ̀kùnrin fọ́jì ibi tí wọ́n ti máa ń kiri akímọ̀mù òun fájìlì ibi tí mọ̀ tí máa ń kiri ó lè tí lè pé nítorí iṣẹ́ lágbà àtúnlá ń sọ ní pé barakallahu ní ummati tí bùkú yà kọba adẹ́dà kọba ń fi àlùbáríkà sí tí àwọn ọmọlẹ́yìn ní bá fi àárọ̀ kùtùkùtù wọn fi alhamdulillah ọlọ́dẹ̀ ti báríkà sí ó ti báríkà sí ti sin náà o <laughs> torí pé ń gbàyàn ètí àbọ̀ àìṣà bá ká nìkan ṣùgbọ́n ní ìsìn ó ti ń dé orígun ayé báràkà náà ni àwọn ọmọ ìyájẹ́ ń sagbátẹrù rẹ̀ ọmọ kí wọ́n nípa kọ́lọ̀mọ́ àti kó jẹ́ kábà wa so èmi wò yí pé Abdul ọmọ sẹ́yìn mi ní gbogbo tọ́wọ́ ẹ pé ẹni kábẹ̀rẹ̀ kájó kásùbà ẹnu kí n yí sí tààjùdù mi ni màá dà ní ẹgbẹ́ wọn náà bá mo fẹ́ fi ṣe tààjùdù kò lè jù báyẹn kò lè tó bá nọ́fùlà tí mo bá máa yàn nílé èèyàn ká tó sùn mo bá yàn ká tó sùn àní eléyìí mo fi ṣe tààjùdù tàbálẹ̀ ṣe tán àkàsùbà á máa lọ kò ní mí lára tàbá ní tàbá ti fàtúbà tán ní ká bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kò ní mí lára ibikíbi tẹ́ ẹ bá forí rẹ̀ sọ ẹ̀sọ́ fáwọn elétò ẹ̀jẹ̀ agbọ́. Àyàmìlẹ̀. Ọlọ́run ìsàlẹ̀ fún àlàáfíà yìí. Èdè fẹ́ tèrè láti dàyàn ọ̀dálọ ibọ́ yá táìmù tí mò ń sọ yẹ bọ́ yá kò sàgbára bẹ́ẹ̀ mọ̀. Bọ̀tí kẹ́rì iṣẹ́ fọ́ǹtì agbára wà bẹ́ẹ̀ láti ẹ̀ máa ṣe lọ. Àbálọ̀ ó mú àbálọ̀ ájú. a bá ní nǹkan kan yá nínú àsìkò yìí láàsọ pé à ń bọ̀nà fọ̀kísà razidak kábẹ̀yìn òun ti iṣẹ́ ọlọ́run ọba èyí fàsìkò tiẹ̀ sí bó bá dẹ́dà bá ti gbé kalẹ̀ ni ìdéyàn ọkàn máa bẹ lọ́run ọba ni wípé ìwọ bá dẹ́dà okun àtagbára kílẹ̀ atagbara àtagbára ìmánù àti àlàáfíà àti èyí ṣe mọ́ta fún ìgbọ́n please tẹ́ bá pàṣíwá ní gbà ní màá gbọ́ lọ́dọ̀ máa lè mọ̀ yí pé àṣìbá àti wọ́n pè lábílá sí fún àbẹ́ẹ̀tẹ́ ń pè ní gàzálí ni àbẹ́ẹ̀tẹ́ ń pè ní ṣẹ̀rí ni àbáṣẹ́ ń pè ní kárikári bá ok nínú àwọn ọba adẹ́dà tí mo fi máa ń ó máa ń pẹ́ táwọn yòókù bá lè kí ní 5 minutes after 6 níbòmí níbòmí 10 after 6 níbi 25 minutes àrí after 6 tí mo bá bẹ̀rẹ̀ sí rìn láti di 6 after 6 ní 15 minutes after 6 within 10 minutes màdé bí màdé bá fún bá ẹ̀tí mo bá ti rí pé ẹ̀wọ́ ìjẹun tó àti rí wọn bí 2 náà mo wá ti rí ìpínlẹ̀ òsì ìgbèrú dúró but bí twenty five ṣe súnmọ́ máa dìlé níta máa bọ̀ díẹ̀ díẹ̀ kí n rí i pé mọ́mù ti bọ́ sórí olórí síwájú ó ti ṣe tẹ̀kíọ́sì ìrà máa tẹ̀wá join máa rí pé máa lè tò lẹ́yìn rẹ̀ kọ́mọ́ ní pé àwọn ẹrù Abdulaziz èmi náà wá sí síwájú pé kí wọ́n bá wọn rù lọ so <laughs> mo lè ṣe àmọ́ yẹn kò sásìkò tàbí sí èmi ó bẹ̀ lọ́wọ́ ọba pé kó ń ba dẹ́dà kó ṣe ní rọrùn fún mi. mo lè rò pé kẹsẹ̀ mi nìkan ni wọ́n fẹ́ràn ẹ̀yìn tèmi lọ ẹ̀yìn náà dẹ̀ yí pé àsìkò tá a bá fi sí kọ́nà wọn bá fi ṣe rọrùn wípé kẹ́yìn náà ó ó lè gbé ẹ̀yìn ìyá wa là ń bá wí o bọ́lá wọn ṣe rọrùn. bí ọlọ́run ṣe rọ̀ fún yín yóò bá ah. wa ọmọ ìyá náà kọ́rọ̀ fún jù bẹ́ẹ̀ lọ. bọ́lá wọn ṣe rọ̀ fún yín àárọ̀ fún àwọn àtàjọmọ ìyá náà. jù bẹ́ẹ̀ lọ àti ẹ̀ẹ̀kọ́ eh, eh, eh, wa padà lọ́dọ̀ àwọn obìnrin wa àwọn wa àwádẹ̀lú lórí ilé. Àfẹ́ ní ìṣòro pàǹgbà. Àgbéjì àfẹ́fẹ́ yẹ ọ̀kẹ́ sí wípé pé sọ́lá Ẹ̀ ń gbọ́ wá ṣe jẹ́ ẹjá ẹ̀yìn là ń dóde báyìí náà ẹ̀sà náà observation ni wípé lọ́gọ́rọ̀ ọgbà tí a bá dá iṣu ilẹ̀ bẹ́ẹ̀ àwọn sisters wa àwọn èyí sábà mú submission wọn wá ní àsìkò tí a bá ń discuss ẹ̀bá bàtà bá lọ tán wọ́n wà jẹújẹújẹ lẹ́yìn bẹ́ẹ̀ni now um, èyí tó máa wá ń sọ lẹ́yìn tàbá ti severely conclude bẹ́ẹ̀ ohun tí ó jọ lọ́dọ̀ mẹ́ta ó ní wípé earlier time choose yẹn kò pé wọn so um, mo dẹ̀ rò wípé lọ́dọ̀ àwọn àwa tí a jọkùnrin náà tàbá ní ká fà sẹ́yìn kó ṣe dédé ohun tí àwọn fẹ́ yẹn ó dà kó bá wa náà rárá mu ó bá wa lára mu bẹ́ẹ̀ ni ah, ẹni ò bá suggest wípé kí a máa lo táìmì bá ṣe ń lò nígbà yẹn and for so many reasons àti attempted so àti attempted ní àìmọye ìgbà kò tí ìbọ̀ sójú ẹ̀ so látara bẹ́ẹ̀ a rí wípé nígbà míì gan àwọn èèyàn wá wò pé táìmì yóò wà specific so nígbà míì tẹ́ bá dé ẹ̀rí púpọ̀ ní sí àwọn èèyàn púpọ̀ ní mọ́sálásí so látara ó pé ká mú lẹ́nì so ká tún má mú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ so kí ni ó jẹ́ kí àwọn àìṣedédé yẹn kí ó fẹ́ wọ̀ so èmi ò bá ráyù tí èmi fẹ́ mú àṣà ní ó pé èyí táwọn obìnrin ń sọ yẹn pé kí ilẹ̀ ti ẹ̀mọ́ díẹ̀ so wọ́n aláyè sí àwọn kan kéékèèké kan ṣáájú kí wọ́n tó bọ́ta ní irú ọjọ́ tèmi so ó rọ náà lọ́rùn bẹ́ẹ̀. káti sí ètì yẹn. kódà àgbọn kó má jẹ́ ètì sà. náà tó bá lè ok yes náì tó bá lè jẹ́ náì. ẹ sọ̀rọ̀ alájọ ṣọ́ sọ̀rọ̀ rí wọ́n so tó bá lè jẹ́ eh, náì. <laughs> <laughs> láti náì ní náà ni ti ń a síbẹ̀tù sọ́mi nàbí sallallahu alaihi wasallam fún preparation fún Ramadan àti uh, tíra Adab al-Mufrad insha al-Karim tàbá yọ̀ọ̀kan